mo ti bẹ̀rẹ̀ mo ti bẹ̀rẹ̀ <laughs> you see when I eat that pepper my mouth I it's like I I'm falling in love with that now that yeah. sandwich tó máa ṣe fún mi ó lè ah this one is nice they actually sew it nice I will show you the style. I'm supposed to wear it on Friday. Hey, look at this. Look at this. Look at this. Voice notes. Kí inside to it now. Voice note of pastors, senators. <laughs> my God ẹ jẹ́ bá wa ṣe ẹ̀kọ́ lè wá gbọ́ ilẹ̀ ti ṣú lọ́lẹ́ àwọn òbíkọ́ ilẹ̀ ò tí ì ṣú rárá this is just eleven o'clock Nigeria time I mean to eleven please share. gbogbo ẹni tó ń control page mi tó ń ba page mi jẹ́ ò ní ṣoríire. <laughs> tó bá ṣe eré kó bàjẹ́ lénìí reason why tí mo fẹ́ fi ṣe ṣáàtì yege ó fọ́nì gan ó fọ́nì gan but before kí tó máa lọ ó ní àwọn i mean mo fẹ́ play àwọn voice note kan tí ó ti yẹ ibẹ̀ yẹn i will play voice note tó bá ti ní voice note <laughs> kò ń ṣe old voice note o <laughs> new one <laughs> ó yẹ kí n fi break new kò sí kan sí ni something dey happen tó bá wọ pé ara mi something dey ṣẹlẹ̀ o Bọ́lá kí ló ń dè ṣẹlẹ̀ Bọ́lá ara mi kí ló ń dè ṣẹlẹ̀ o Bọ́lá kiri kan dè ṣẹlẹ̀ o Bọ́lá. Do you know what? Let me read the news for you first before kí n tó máa gbé ní. I better share now. It may be useful for you tomorrow. Voice notes of pastors, voice notes of senators. <laughs> You know, people used to say that you are begging. <laughs> oh God, Bola, We go forgive you. Yes, the Lord has forgiven me because I'm not torturing. I'm just saying to torture people who want to torture me, who are torturing people. <laughs> we are here. <laughs> they be telling me that you know that they hate you. They don't hate me, oh. People are afraid tó bá gbọ́ pé platform yìí má ti ìkà lẹ́yìn ẹ jẹ́ akí bàbá wa má ti ìkà lẹ́yìn adó gbogbogbò lẹ́yìn àti òtítọ́ ògbèjà kẹrù oboníjà ajá má jẹ̀bi. <laughs> normally ó yẹ kí n lọ sórí YouTube ó yẹ kí n lọ sórí live kiri but you know I'll be charging my phone now gbogbo fóònù tí ò tí ò wà charge can you believe it I don't I'm not moved to charge phone these days You want me to show you? I don't charge phone. I only just love to go on one life, you know. Like uh, on Facebook, you can see. You know? I know, eh, you know. Ah, I love this style. Now, let's um kí ni ká kọ́kọ́ sọ ná kí ni ká kọ́kọ́ Let me voice note The mobile play. It's going to be pure voice notes. It will be sincere. Pastor voice notes and um <laughs> oh God. Bọ́lá o. So kò sí voice note àwọn olórin ń bẹ àwọn ọmọ wúlígáàsì àpò but in fact let me tell you ọmọ wúlígáàsì is many in Nigeria o I tell you <laughs> there's a corporate ọmọ wúlígáàsì <laughs> woolies are many in many dimensions you understand me some people are corporate they put on nice clothes with good shoe with in designer ones so. <laughs> Anybody that can guess the voice note of people are going to play, you are going to win. That's what I want to do. If you know the kind of voice note that we like to play that I'm going to play tonight, to God, if you know it from Nigeria, you win money. I tell you. You can win $2. <laughs> you can win $3. <laughs> you can win $5. and you know how much $5? You can even win ten dollar. You know how much how much ten dollar is. So guess the right here if you know the name of the past. I mean pastor voice note I'm going to play and the senators are that I'm going to play or governor. She can play the governor. No, she can play minister. I don't know? I don't know. I don't know. Hold on. Hold on. <laughs> gbogbo wọn tó ṣe é lọ ẹ̀yin ọlọ́pàá nàìjíríà ẹ má wọrí egbede is coming one day <laughs> don't worry kì í ṣe fún àwọn èèyàn gidi o àwọn tó na àwọn bàbá kan báyìí mo wo fídíò yẹn <laughs> láwọn ibi kan bẹ́ẹ̀ àwọn pásọ àtijọ́ yẹn wọ́n ní àwọn ẹ̀ máa ní káwọn má ṣe pé káwọn má ṣe pé wọ́n láwọn máa ṣépè bó ṣe náà máa ṣépè báyìí bá sọ olórí àwọn ọ̀ṣà MFM tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lẹ́yìn tó bá ní kó o máa ṣe pé ó máa ti bẹ̀ kó o máa ṣe pé bó ṣe rántí bó ṣe sọ̀rọ̀ yẹn báyìí tó gba orí ẹ̀ báyìí bòde ah! wọ́n ti tọ́jọ̀ wọn lébi pé I smile it's not a funny thing but ó pa mí lẹ́rìn gan pé ah! ó ní wọ́n ní kó o máa ṣe ó ti dùn wọ́n dé kúkú ah! people are tormentors o. Oh. So. Hmm, kọ́lọ́hún gbà wá lọ́wọ́ àwọn tomatoes anyway hmm, ti sú ẹ ẹ jẹ́ bá wa share yóò dára fún yín ẹ bá wa share o ṣẹgbọn. nga win five dollar. i'm serious if you know those people we are going to man cross pose okay if you know those people that we are going to play their voice note if you can guess right you can win on this platform one dollar two dollar three dollar four dollar five dollar six dollar seven dollar eight dollar nine dollar ten dollar you know how much is it in Nigeria so you can win up to ten dollar one person at a time can win up to ten dollar so if I ask you question and you could write it here you respond it's not a joke then you win money okay you know one dollar is one thousand plus okay excuse me So you, I don't have to shout that out because they said you are not giving. Lemi, I don't. They don't pay me money on Facebook. Oh, to you, only go to go. Eh, come on, my lọ pé ṣe ni mo lówó tí mi ò fún They don't pay me o. Oh. Mm-hmm. Ọlọ́run á bá mi ṣe ogun àwọn ìkà tó wà lórí Facebook yìí. Gbogbo wọn ló máa jìyà. A mm-hmm. time is coming. To bá gbọ́ pé gbogbo wọn ló máa fara gbẹgbà when it is time. Just wait. Mm-hmm. Àwọn èèyàn ń tọ́jú èèyàn láyé yìí o. Oh. Mm wọ́n á tọ́jọ́ ẹ bó ṣe wù kó kó tó wàá gbàgbé when you are not careful you turn to they turn you to evil. Ah. mo dẹ̀ ni mo mo stọ̀ kíní lẹ́ẹ̀kan mo máa post kíní yìí but wọ́n ní breaking news I will sack not performance performing ministers breaking news I will sack no performances I mean, no performing minister, says Tinubu. <laughs> This also is not funny. Daily trust ló sọ bẹ́ẹ̀. So, hmm. àwọn eléyìí náà ń sin àyà wọn ti máa já. I tell you, all the ministers now, don't go believe pé or what he ti gbé ọwọ́ ti tèkú dà ọkọ̀ bàbá ẹni tó fẹ́ ṣe àyàtà ẹni tó ń símú sọ̀rọ̀. Ó ti yé? Tẹ́ ẹ̀ Hmm. ẹ rí i pé mo ti gbà á tán mo ti débẹ̀ náà wọn náà máa ṣáàkì yín o èyí tẹ́ ẹ̀ pàfọ́ọ̀mù yẹn hmm. ọ̀la ni I think they went to court I think it's tomorrow Friday thirty first I think they said they are um, some people even those ones are governors the governors are going to court they said uh, President Bola Ahmed Tinubu summoned majority abi all of them to court president respect sir àwọn méjì la fẹ́ nìkan jòjò. Hmm. àǹtí ẹ ti ti gbọ́ aláròyé sọ o aláròyé so, sọ wípé aláròyé máa wí o mi ò tiẹ̀ fi mi ò ń gbọ́ ti ṣe kíní kan sí mi tán bá ti ń sọ báyìí ló máa dà mi ni wọ́n bá sọ̀rọ̀ so aláròyé sọ wípé wọ́n náà máa fún àwọn Nigerians ni seventy thousand àwọn o ò ṣiṣẹ́ àwọn mẹ̀kúnnù ẹ kú so tán bá máa fún àwọn mẹ̀kúnnù ní seventy thousand every month. Eh? kí ló dé tí àwọn òṣìṣẹ́ náà àwọn òṣìṣẹ́ náà máa gbà tó four hundred thousand yẹn because four hundred thousand náà is under three hundred dollars but don't let us judge with dollars okay because we are not renting our home we are not spending dollars in Nigeria okay so compare here that three hundred may not do anything but in Nigeria ó sì máa ṣe bẹ̀bẹ̀ yeah three hundred thousand ah ah who a huge amount. Otiye, that's a um, breaking news tí ó wà nígboro ní but ẹ jẹ́ ká wá play voice note ẹ má bẹ̀rù ẹ bá mi share tẹ́ bá ti share to pa pọ̀ tẹ́ share Dada. tẹ́ bá ti share Dada. you understand please share share for me god bless you share i want to play voice note for you um i want to play voice notes ká tó play voice note yẹn. Yeah ẹ jẹ́ ká play kíní mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí it's paining me o ẹni yẹn sunkún bí ọmọdé ó dùn mí but mo gbàdúrà kí àwọn tó ń tí ọ̀rọ̀ yìí kàn kọ́ ṣe àtúnṣe ní kíákíá ó ti yé àwọn èèyàn tó bá dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ yín whoever tó bá wù kó jẹ́ be careful about people around you because if you are going to make heaven people around you also can curse you if you are going to make go to hell people around you can curse you you understand me a lot of homes a lot of family that are down today tí wọ́n bá gba certain people like you wọn the the problem yẹn wọ́n lè escape ẹ̀ so àwọn ikú tá a lè máa ń sọ yẹn àwọn tó ń pààyàn ikú yẹn èèyàn ni òṣì tó ń ta àwọn èèyàn èèyàn ni oríire tó ń dé báwọn èèyàn èèyàn náà ni ènìyàn hmm. táwọn èèyàn rí ogun tá a máa ń jà tá a máa fogun tá a ń pè lógun ìdílé èèyàn ni your knee? people hurting as those things they are representing those ogun ìdílé ogun ìdílé bàbá ẹ̀ ogun ìdílé ọkọ ogun orílẹ̀-èdè ogun ilé ogun ìta bí àwọn èèyàn ló represent wọn okay so but hmm, ohun tí a bá ṣe ní kọ̀rọ̀ má gbàgbé o lè wá sórí òrùlé lọ́la torí bẹ́ẹ̀ ṣe dáadáa o I tell you by two thousand um, I think phone came online two thousand and is it two thousand and one or two thousand ìgbà wo ni mo ṣàmì ìpàrọ̀ that time ni fóònù dé now ìgbà tí fóònù ò ti dé yẹn everybody lè ṣe nǹkan tó bá wù nísìnyí anybody ò lè ṣe yàmàyàmà even newspaper tó bá gbé nǹkan everybody anybody ò lè ṣe yàmàyàmà bí facebook yìí ṣe wà bí àwọn fóònù yẹn ṣe wà yẹn it's helping a lot i tell you because ah naturally some people are wicked o mo wo mo tún wo another parts of this church Uh, on the good day, Pastor Daniel Olukoya supposed to be could have been a nice um, person, but um, anyway, me if eh, me praise anybody, mm? and I'm not going to abuse anybody. But ohun your budget, anyway, ẹ jẹ́ máa lọ síbẹ̀ náà bíbélì ní kí a má ṣe dé ènìyàn ní ẹjọ́ ṣùgbọ́n màá fẹ́ ká wo hmm, ọbí ìṣeré ìdùnnú rẹ̀ ẹ gbà mí o nǹkan tí mo tún fẹ́ sọ tí mo notice akíní mo fẹ́ play fún yín o voice note of àwọn èèyàn yìí wọ́n ẹ gbà mí o mo tún notice nǹkan kan Nigeria government níbo ni ọgbà ẹ̀wọ̀n tí wọ́n ń kó àwọn prisoners sí sìn gbogbo ọgbà ẹ̀wọ̀n máa ti fẹ́ kún lójoojúmọ́ tá a bá wo orí YouTube hmm, tá a bá wo orí FCC ó yẹ àwọn èèyàn tí wọ́n sentence lójoojúmọ́ tó máa ní wọ́n ti sentence even gbà táwọn ministers yẹn náà tí wọ́n ń sọ tó ń give report gbogbo wọn oríṣiríṣi àjàjà wọn minister for kíni náà wọ́n ní um, ìtàn ọlọ́pàá sọ pé àwọn ti jẹ́rìí kíní kan àwọn ti FCC àwọn kíní wọ́n ṣàǹsọ gbẹ mo wà pé thousand how many fifty thousand fifty kíní kan million kíní kan ẹ mọ orúkọ mẹ́yẹn ṣe mọ̀ pé nígbà kan ọ̀dọ̀ nàìjíríà nídìí owó gan sìn wọn lè máa kọ́ ọgbà ẹ̀wọ̀n ṣùgbọ́n àwọn èèyàn máa ti pọ̀ gan lọ́gbà ẹ̀wọ̀n o ẹ dẹ̀ mọ̀ pé ibẹ̀ yẹn máa ti wà shock tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó máa ti wà shock kí ìjọba yẹn tó lọ nígbà yẹn pé mo sọ bí eré ńgbà yẹn mo ní pé kí wọ́n try láti kọ́ mọ́ ọgbà ẹ̀wọ̀n mental homes wọ́tọ́gbà ẹ̀wọ̀n particularly ibo ni mo tún ní kán kọ́ ń gbà yẹn o three things ni and I got inspiration about it ni but àwọn èèyàn máa rò bóyá ṣe ni mò ń pa irọ́ that time yẹn àwọn tó wà ń bẹ bóyá wọn ò fẹ́ fight wọn ò fẹ́ fight crime but crime pọ̀ gan ní Nigeria. crime pọ̀ gan àwọn yóyán tó máa ń fight àwọn crime àwọn ọmọ kéékèèké ṣe mọ̀ pé category by category To ma fight crime pọ̀ so mo kàn ń imagine well àwọn tí ilé yẹn tó bá ti yá wọ́n ì máa fún àwọn ẹlòmíín wọ́n ì máa sọ lé ẹlòmíín di ọgbà ẹ̀wọ̀n gan tó máa fún ní house arrest hmm. torí àwọn òyìnbó náà tó mú house arrest wá ń gbà ẹ àwọn òyìnbó tó ti lọ house arrest bóyá wọ́n ti rí pé ọgbà ẹ̀wọ̀n ti kú ṣó ti yé bẹ́ẹ̀ hmm. majority àwọn tó ń dẹ̀ ṣe kinní obìnrin díẹ̀ díẹ̀ wà bẹ̀bọ̀ tùkúrẹ́ ló pọ̀ ọkùnrin ló pọ̀ tẹ́ bá wo àwọn female prison wọn ò pọ̀ ọkùnrin pọ̀ gan ah! tọ́ bá dẹ̀ ní kán máa dájú gan kán máa they should do it the way it is tọ́ bá ní kán ṣe bó ṣe rí gangan ọgbà ẹ̀wọ̀n ò lè gba anybody àfi kán kọ́ ọgbà ẹ̀wọ̀n sí wọ́n nídìí ọgbà ẹ̀wọ̀n láti kán lè gbọ́dọ̀ kọ́ ọgbà ẹ̀wọ̀n sí o it's not a joke so ẹ bá wa ẹ bá wa share ẹ bá wa tẹ love àti like sí kẹ́ẹ̀dẹ̀ bá wa share ṣẹgbọ́n mo fẹ́ play mo kọ́kọ́ fẹ́ fi ẹni yẹn wọ̀nyí náà. kí n tó play voice mo fẹ́ play voice note fún yín mi ò ká má kẹ́ bá lè mọ̀ pé àkúrọ́ if you know the voice note of pastor I want to play tell me no. Mm àtàwọn ah, kí ló dé ọ̀tọ̀ níbi tí mo fẹ́ lọ lórí fóònù ọ̀tọ̀ níbi tó ń gbé mi lọ kí ló ṣẹlẹ̀ ẹ dúró ná látẹ̀kọ́ mo dẹ̀ ń tẹ̀ mo dẹ̀ ń tẹ̀ ó dẹ̀ ń já mi ó dẹ̀ ń já mi bákan ẹ jọun. ọwọ́ ayé bá wọlé ẹ̀mọ̀ pé sọ́ọ̀tì máa ń lọ wọ́n dá ogun ayé mi ni ọ̀gbìn náà ń lọ. ó ti ó ti kó wọn sí ọ̀dọ́ ẹ̀. a ti gbẹgbẹ. ní àdúgbò ìfẹ́ rí àdúgbò ìfẹ́ rí mo ní ẹ̀ ọ́nfẹ́. tó bá ní ẹ̀sùn kọ́ pa mí tó máa nu judgement lọ́dọ̀ pa mí. olóògùn mọ̀ sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ pele voice note mo fẹ́ fún yín voice note tó tọ́ o mo fẹ́ fún yín voice note. ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ tí mo fẹ́ tó ṣẹlẹ̀ yìí nípa pásọ Olúkọ̀yà tó ń lọ káàkiri ìrànràn rẹ̀ nísìn òun náà ní wípé ṣe rí ẹ tó pè ní CSO yẹn tó jẹ́ wà bẹ́tẹ̀lẹ̀ mi ò rántí mo bóyá Gbàdàmọ́sí àbí nǹkan tán náà ń pè yẹn mo fẹ́ wò bóyá ó ní wọ́n ma nǹkan náà nígbà tí mo wà ní MFM ìgbà tí gio tí àánójò torí nígbà tí mo dé ọ̀dọ̀ olùkọ́ tí mo dé MFM eh, yẹn lẹ́yìn tí wọ́n pè mí wọlé tí mo ti rí Dr. Olúkọ̀yà tí Dr. Olúkọ̀yà pè mí so following week pif following week ṣá bí àánú òjò ṣe wá ṣọ́ọ̀ṣì ẹ̀ ni mi mọ̀ pé ó ti dé ṣẹ́mi mi ní tẹ̀mí máa ń church mo wá jókòó sí front row ah, mo kàn rí wọn tó ń jókòó ṣẹ́mi pé nígbà yẹn ní ọlásìnbọ ẹ̀ mọ̀ pé kò sí pulpit kankan làbí wọ́n ṣe kọ́ pulpit káàkiri ní no. wọn kò gbé pulpit kekere báyìí wọ́n dẹ̀ máa jáde láti ọ́fíìsì yẹn wọ́n dẹ̀ gùn wọ́n dẹ̀ wà níbẹ̀ wọ́n máa pray ṣe ti yẹ bẹ́ẹ̀ audience bá ṣe mọ̀ kò sí pẹpẹrẹsẹ̀ kankan too much ní ọlásìnbọ everywhere is like you know wọ́n gbé ṣíà sí ibi iwájú báyìí wọ́n jókòó mọ́nà èyí àtàndù òjò bá ṣe ń wúra báyìí rè nígbà tí wọ́n pè mí ní ọ̀sẹ̀ yìí tí mo ti wá lọ àtẹ́yìn tí wọ́n tí mo ti parí deliverance tí mo parí deliverance tó báyìí mo kàn rí wọn ni mo máa ti ń lọ church regularly bó ṣe dé nìyẹn mo rí wọn ọ́fíìsì pásọ Dr. Olúkọ̀yà náà ti jáde ṣó ti yẹ yín mẹ́rin ó wá ní one man kan lọ́jọ́ tán ti wá sí church yẹn máa yẹn ó máa ń suit báyìí ó máa ń street gan ó dẹ̀ máa ń ṣe bíi kálá ni tó bá gbọ́ pé kálá ṣé mo pé tí ẹ bá rí yàn mi ò mọ pásítọ̀ bọ̀ mo kàn máa ń rí wọn pé wọ́n everybody man, ń kí yes sir yes sir yes sir bóyá òun ni mo ṣe wo fẹ́ wò pé tí bá pé mo rí picture ẹnìyàn bóyá òun no wọ́n ń pè ń gbàdà because anything, tí mò ń sọ educated person ni o ṣé mo pàwọn eléyìí tó ń sọ̀rọ̀ irú eléyìí tó ń sọ̀rọ̀ ń sìn tí mo fẹ́ mi ò morúkọ eléyìí tí mo fẹ́ tó jẹ́ weakness yẹn ni ń pè ní kí lorúkọ wọn nú um, ẹ máa morúkọ ẹni tí mo fẹ́ sọ̀bọ̀ kì í ṣe tó torí wọn lèmi ṣe wá ń sìn ìgbà tẹ́ni yẹn sọ̀rọ̀ tó dárúkọ Gbàdámọ́sí yẹn wọ́n ní látọjọ́ tí àánú òjò ti wá sí ṣọ́ọ̀ṣì yẹn mo wá rí ẹnìkan tó jẹ́ ẹ̀dọ̀ ṣọ́ọ̀ṣì kò ń kọjá iwájú ṣọ́ọ̀ṣì kò ń kọjá ibi sọ̀rọ̀ àǹdí ibi tí pásọ̀ wà yẹn tí pásọ̀ Olúkọ̀yà wà kò ń kọjá surroundings yẹn so tèmi bá ti wá rí pé mo máa ń rí lọ́dọ̀ pásọ̀ àti pé pásọ̀ Olúkọ̀yà Kedere wọ́n sọ fún mi pé àmì ọ̀dọ̀ ẹ̀ eh, kí lorúkọ wọn ẹ̀ eh, pásọ̀ Abraham tó jẹ́ deliverance minister wọn ni wọ́n gbé mi sọ́wọ́ wọn báyìí so tí bá ti anybody tó close mọ́ surrounding wọn àti gbogbo àwọn pásọ̀ irú àwọn tó bá tẹ́lẹ̀ máa ń gbogbo wọn so eléyìí bíi ó máa ń dúró bíi mi mo boyo ni ní CSO wọn nígbà yẹn o but is a corporate person in fact ó ní ó máa ń wọ suit wọn ọ̀gá púpọ̀ ó máa tún káwọ́ sẹ́yìn bẹ́ẹ̀ so tí bá ti rí wọn mo máa ń kí others máa kàn lọ kún un á kàn pariwo mi ni hmm. mo ní ò lè gbàgbé máa yẹn náà ní MFM mi mori o boyo ó dẹ̀ ti mọ̀ mí bóyá wọ́n ti sọ̀rọ̀ kọ́kọ́ fún but èmi tí n bá kàn réyàn pé nísìnyí gbà tí mo dẹ̀ ti wà nínú church mo dẹ̀ ti ti pásọ Olúkọ̀yà ti nìkan tí bá ti kí màá yẹn báyìí á kàn pariwo mú mi ni ọjọ́ kan tá a lọ sí TBS kí la a lọ ṣe revive eh, crusade kan ní TBS dáàtà bá balewa square bá ṣe mo tún rí wọn níbẹ̀ mo kọ́kọ́ rò bóyá ara ń kọ wọ́n jẹ́ bóyá wọ́n ń gbàdúrà ṣe pé ti jẹ́ irú àwọn position tó bá gbé wọn sí yẹn náà SOS àbí SOS àbí SOS àbí mi ìmọ̀ kan tán ló jẹ́ ẹ mọ̀ pé wọ́n máa ṣẹnu wúyẹ́wúyẹ́ pété pé wọn ò gbàdúrà wọn ẹlòmíì gbàdúrà máa láwọn ya máa ṣèkórí wọn yàgbà ìbára ẹjọ́ ọ̀sán mo wá rò bóyá mo interrupt bóyá wọ́n ń gbàdúrà ẹ tí wọ́n ń sá mi ò bínú mo tún wá rí wọn ní abẹ́ṣe ìbábà ní evers kẹ̀kọ́ ehm, tàfàbàlẹ̀ wà níṣọ́ yẹn mo tún rí wọn wọ́n wà ní sọ̀ràndì sọ̀ràndì púpìtì ibi tí jẹ́ ò bá ti wà ní sọ̀ràndì ló máa fẹ́ wà mo tún kí wọn lọ́ tún ṣe báyìí kan fún mi tí bá ti wá rí mọ̀ báyìí mo máa ń sá fún ni yes kò ṣe pé torí pé o mọ̀ pé ò ní lè sọ̀rọ̀ òdì ọ̀mí ò ní lè bú wọn ò ní lè sọ pé ẹ́síkìsà kí ló dé tí mo fi kí tẹ̀ dáhùn torí wọ́n lè ó ti yé mo ṣe fẹ́ wò ó yẹ kó jẹ́ ká rí face torí èmi ò yàtọ̀ sí Dr. Olúkọ̀yà tí bá rí Dr. Pastor Abraham yẹn náà ṣé mo sì lè dáhùn mo lè dáhùn mọ̀ torí wọ́n dúdú wọ́n slim gbogbo wọn náà wọ́n ṣorí bíi bóyá wọ́n dẹ̀ máa ń wá èèyàn tó slim ṣá because yàtọ̀ sí Pastor Atọ́ba tẹ́lẹ̀ ní titi wọn tó dàbí tó wà lẹ́nu ọ̀nà tó tóbi gbàǹdù báyìí ṣó ti yẹ yín mẹ́rin yàtọ̀ sí àwọn yẹn àwọn pásítọ̀ yẹn wọ́n tún dárúkọ pásítọ̀ kan máa wò pé Yomi I mean pastor kò mọ̀ àwò pé ṣé kì í ṣe ètò tún ìkan tó so wọ́n pọ̀ tó máa ní kó lọ máa so wọ́n pọ̀ ńgbà yẹn tó ṣe wedding torí ètò tiẹ̀ ṣe wedding to máa ṣe mass wedding yẹn inú ẹ̀ tiẹ̀ ń mi so ká tiẹ̀ ṣó ti yé mm-hmm. so máa ní ẹni tí wọ́n dárúkọ tó sọ pé problem ó yẹ kí wọ́n jẹ́ ká rí fèsì ẹ̀ <laughs> ẹni yẹn pásọ Olúkọ̀yà Golerebo bóyá ọ̀rẹ́ wọn ni ọ̀tá gidi ni ló ti jẹ́ fún ìjọ náà because anybody tó bá ti wà lára ǹdẹ tí ò ní represent ẹ dáadáa láti bàyẹ lórúkọ jẹ́ kì í not your person it's not your your friend it's your enemy yeah it's your enemy and uh, the person is they are not is not even born again One of fẹ́ ṣó pé wọ́n street ni wọn they are not they are not born again they are just full of wickedness anyway bàbá yìí ibi tó ti kọ́kọ́ sọ̀rọ̀ nbí kò sọ̀rọ̀ nbí kò gba orí báyìí ọ̀rọ̀ máa sápa lórí wọ́n ti tọ́jú ẹ̀ gan ibi kan tó ti sọ̀rọ̀ pé wọ́n sọ pé kò má ṣe pé tó ń ṣe pé fún Dr. Olukoya <laughs> mo rẹ́rìn ibi ẹ̀yẹn tó ti ní kó má ṣe pé ẹ̀mọ́ pé ń gbà ti máa ń sọ̀rọ̀ bá ní ẹ bá kí má ṣe pé ẹ̀zá lè bí má yẹn ṣe máa ń wà gẹ́gẹ́ tó bá rán ti tọ́jọ̀ àti evil things àwọn èèyàn ti ṣe fóun then dákínì yóò má dàbí injection ni the beating and the torture they gave to them á trigger brain wọn they talk they do ó ṣe bẹ́ẹ̀ hmm, kò dáa o ṣe rí wickedness wọn náà ń sìn ṣe rí wọn ń sìn à ń sọ̀rọ̀ ń sìn àwa forty bí ṣé forty náà ní sí wẹ́ẹ́ tí forty náà bá rí agbe fún yín o hmm. ó yá ẹ jẹ́ ká máa kẹ́ lè mọ̀ lára àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní pé kẹ́ lè mọ̀ pé tó bá jẹ́ ibi tó ń sọ pé wúmi wúmi àbí tó ń tún dárúkọ kíni kan kíni kan tó ń scream bẹ́ẹ̀ tó ń tó ṣe then they be there because wọ́n ń lo àwọn yẹn ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ló wà ń bẹ̀ tó ń rán wọn níṣẹ́ jáde àwọn ọ̀pọ̀lọpọ̀ voice ló gbé voice sẹ́nu ẹlẹ́ ó dẹ̀ lálàá tí mo láre ọmọ yẹn o <laughs> ẹni bá ṣaṣẹ́ kan tì mí ó máa padà sórí ẹni tó bá fẹ́ kí tèmi bàjẹ́ tí ẹ máa ta àrùn jẹ́gẹ́ mi ò kí ń bà tèèyàn jẹ́ agbára ọlọ́run nìkan ni mò ń lò tí mo dẹ̀ máa ń gbàdúrà ó ti tún ke jókòó sínú ilé ẹ̀ káwọn èèyàn máa fẹ́ gbọ́ information ayé ẹ̀ ní London tó bá wọn fọ́kọ o gbowó àwọn ló ṣèkà fún ẹ wọn á tún máa bẹ̀yàn tì ẹ́. Hmm bí fóònù yín bá fọ́ ojú yín á fọ́ etí yín á fọ́ eyín á kán ọwọ́ yín á kán ẹsẹ̀ yín á kán ẹjọ ẹjẹ àṣẹ dáadáa o ẹni yìí tí a fẹ́ play yìí ó tún wá give òun àwọn náà ń sọ nǹkan tó experience wọn rí gbogbo wọn ti dá láàbò ara Ọlọ́run má sọ wá dá láàbò ara bí mi ṣe wà yìí mo mọ nǹkan tí wọ́n ń pè ní tọ́jọ̀ gbogbo tó ń sọ yẹn gbogbo ẹ̀ pátá ló ṣẹlẹ̀ sí mi kò ṣe rán ọ̀dọ́ nígbà yẹn mi tí ní experience pé bàbá ọmọ mi wọ́n tó fi ṣe sàrà sórí ẹ̀ ṣe ti understand ogun iná ni like to me o ẹni yìí sọ̀rọ̀ pé òun lọ sọmọ ó lọ síyàwó iṣẹ́ yẹn àbódà láàbò ara oríṣiríṣi nǹkan tọ́jọ́ yẹn kẹ̀dẹ̀ kò tún lè gbàgbé simply because wọ́n ní kó weakness cso àbí wèrè kan tó ń sọ pé weakness against the other person kó parọ́ mọ́ ó kọ̀ àwọn ọlọ́pàá sọ fún pé next time táwọn ọ̀gá ìbá sọ pé kó purọ́ mọ́ yàn wá purọ́ mọ́ what type of life is that táwọn èèyàn tó jẹ́ politician nínú ayé god forbid mi ò sọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ o àbáwọn èèyàn tí ò mọ̀ Ọlọ́run tó ń bá sọ pé kẹ́ ẹ purọ́ mọ́yàn o kí wá tún ni kí inú ìjọ kan tó sọ pé parọ́ mọ́yàn ṣẹ́yìn jẹ́ kí lórúkọ àwọn tó ń parọ́ Jésù yẹn àpàrọ̀ Jésù àpùtọ́ sí lára kí ẹ tún jẹ́ àwọn tó parọ́ Jésù ni àwọn tó ẹ ti understand in fact nígbà tí mò ń gbàdúrà fún ìdílé ọmọkùnrin tó ná ló sọmọ kí lorúkọ yẹn ṣe mọ̀ pé mhm, man tí wọ́n pè ní Joseph Alọ́ba yẹn hmm, mo dẹ̀ máa ń gbàdúrà fún gbogbo ìdílé wọn o but I hate them like not that I hating them I'm just no longer interested in them ẹ mọ̀ kan ẹ mọ̀ pé má yẹn ọmọ yẹn wọ́n fẹ́ ṣe bí Jésù ni hmm, ẹ mọ̀ pé Joseph lòun náà gbẹ́nàgbẹ́nà ṣe mọ̀ pé Joseph ṣe mọ̀ pé Joseph ló bí Jésù ṣe mọ̀ pé Jésù kedere òun ni bàbá ẹ̀ gbẹ́nàgbẹ́nà ni Joseph dẹ̀ lórúkọ bàbá ẹ̀ jẹ́ ṣó ti yé yín mẹ́rin ṣe mọ̀ pé Jésù kedere wọ́n ní ìmọ́lẹ̀ ayé ni ẹ understand so meanwhile Jésù náà ń kọ́ ó kú síwájú ìyá ẹ̀ ó kú ṣóṣù bàbá ìyá ẹ̀ mo fẹ́ bẹ̀ yín o kí n tó máa lọ nínú ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn tí ẹ máa ń tọ́jú dead different kind of killing now stop it please different style of killing people those of you that slaughter people ọ̀dájú ayérayé ni yín ẹ má gbàgbé o pé ẹni tó bá ti fi dà pa èèyàn á fi dà pa náà ní ikú ìdà ló máa kú ẹ̀yin tẹ́ máa tún tọ́jú èèyàn tó dead tẹ́ máa jẹ́ kó kú díẹ̀díẹ̀ tó máa kú sáyé táwa wà bí aláìsí tẹ́yìn dẹ̀ bá máa gàgbà pé máa ṣe òwò agbára ẹni tó fi àdá pa èèyàn yẹn tó fi ọ̀bẹ gúnyàn pa tó fi slot yẹn the same killer ni ẹ̀yin méjèèjì style yín ló yàtọ̀ láti pààyàn ẹni tó ń gbébọn fún wọn tiẹ̀ ti pa ó ti lọ sùn ó ti kú ó ti lọ ẹni tẹ́ tọ́ṣọ̀ ní táwọn èèyàn bá wà nínú ìṣòro fún ọdún pípẹ́ just imagine ẹ sọ ọlọ́run di ọlọ́run tó rorò ọlọ́run tó wicked ọlọ́run ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́kàn ṣó ẹ wo ẹ ronúkúwàdà a ní sọ pé ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ torí pé ẹ mọ̀ láti Genesis to Revelation lẹ ti mọ ọ̀rọ̀ ọlọ́run yẹn ẹ̀yin tẹ́ ẹ fi ọ̀rọ̀ ọlọ́run bojú ẹ̀yin tẹ́ ẹ wà nínú tẹ́ ẹ máa ń ṣe òwò ẹrú náà tẹ́ ẹ kò sọ wípé ọlọ́run lẹ ń pè tó kò jẹ́ pé ẹ fi bojú ni ọlọ́run rí ẹ o ó dẹ̀ ń wẹ̀ ṣùgbọ́n ronúkúwàdà ó ti yé ronúkúwàdà. <sighs> mi ní play ẹni látilẹ̀ mo ti share sórí platform you can watch o lè follow wọn náà lórí kíní ẹni tó ń ṣe yẹn ṣùgbọ́n tó bá polówó níbẹ̀ tó bá dàbí pé wọ́n polówó àgbo don't mind o because nínú platform yẹn ó lè jẹ́ lára àwọn tó máa ń support platform yẹn àtẹni tó ní page yẹn ṣòtìyé so I don't know anything about the polówó but ọ̀rọ̀ tí mo fẹ́ pẹ́ gbọ́ náà ni àwọn tí complain tí àwọn yìí complain sunday ni wọ́n need assistance seriously àwa náà níbi tá a wà ní Canada bí èmi náà need assistance o èmi àti ọmọ mi honestly speaking not I need assistance seriously because àwọn ogun yẹn tó bá bá yàn ìfà kì í ṣe spiritual nìkan wọ́n máa lo connection lórí ẹ̀ báyìí ni because wọ́n bìlì pé o sì ní nǹkan kan tí kinní yẹn tí ò bá tán lọ́wọ́ ẹ̀ kán rí pé àwọn ẹ̀ǹdẹ̀ kò ní tán nígbà tí bàbá yìí máa sọ̀rọ̀ ó lóun lọ sínú ìjọ òun rò ogun máa tán ni ó ní ṣùgbọ́n ogun náà pọ̀ sí bíbélì náà sọ fún wa ó ní mo sá nínú ayé mo sì lọ sínú ìjọ nígbà tó máa dénú ìjọba ó bá èṣù èṣù ló sá fún nínú ayé ó sì bá ó ti wà ní front row ìyẹn mi pé lára àwọn tó jókòó síwájú lára àwọn tó yẹ kó o fẹ̀yìntì kó o rò pé o rí èèyàn lára àwọn tó yẹ kó o rí kó o rò pé ah mo lè sùn kí n díjú àwọn gangan ni èṣù tí à ń sọ tí wọ́n ti déwájú tí wọ́n ti dénú ìjọba wọn ò jókòó sẹ́yìn ìjọ wọ́n lọ sórí pulpit wọ́n sì lọ síwájú káwọn tó wà lẹ́yìn kó lè máa torí wọn bí ẹni iwájú ó ti yé yín hmm. èmi kọ́ lẹ̀ ń tàn o èmi kọ́ lẹ̀ ẹ̀ sì tàn ẹnikẹ́ni náà ṣùgbọ́n ọlọ́run náà sì ṣe tàn wò ó ohun tó bá ti ṣe ó máa gbà o hmm. ohun tó bá ṣe ó lè má gbà ń sìn wàá gbà ṣá èyí tá à ń sọ níjọ́ kìnínní àná tá a kan tó thirty years àwọn kan tá a mọ̀ nísìn ìgbádákòdò ẹ má jẹ́ tàn yín ọ̀rọ̀ yẹn wọ́n lè má mọ̀ pé ó máa dé ta torí wọn ò mọ̀ pé fóònù máa dé wọn ò sì mọ̀ wípé Auto Bola yìí ó máa di blogger àwọn nǹkan tó ń ṣe yìí náà pàápàá ọ̀pọ̀lọpọ̀ tó ṣe ìwà burúkú yìí tán bá mọ̀ pé ó máa di iṣu àtayànyàn báyìí ó pọ́sibù kan má ṣe o mo tún wàásù fún yín ṣé mo ṣe dáadáa bí mi ò ṣe dáadáa ṣùgbọ́n tí ọdẹ bá ròṣẹ́ tó bá ròyà tó bá pẹ̀rùn kò ní fún ẹnikẹ́ni jẹ nínú bẹ́ẹ̀ ni mo sọ táwọn èèyàn bá fẹ́ fi máa fi mí wé àwọn kan bí èmi náà ṣe wà yìí nígbà tí àwọn èèyàn tọ́jọ́ mi tó bá jẹ́ pé set up tí àánú òjò tó fẹ́ set me up lẹ́lẹ́kejì kí ni mo fẹ́ fi wẹ̀ ẹ́ tí wọ́n bá tún wá mú mi lẹ́lẹ́kejì tó sì jẹ́ pé set up ni tó tún wá nà mí tó tún ní kí n máa jẹ́wọ́ tó ti nà mí ní àkọ́kọ́ báyìí wọ́n na ẹsẹ̀ mi gbogbo kan tẹ́ni yẹn ló ṣe mú gbogbo ẹ̀ pátá ló ṣe mí tí n bá mo máa ń treat ẹsẹ̀ mi ó ti yẹ yín bẹ́yẹn ogun ayé èèyàn ni o ogun èṣù yìí tá à ń pariwo èèyàn ní representative fún wọn ìwọ ló mọ ẹni tó dẹ̀ ń represent o ó ti yé ìwọ ló mọ ẹni tó represent but èmi náà mọ ẹni tí mo represent by their fruit you shall know them let's go. mo láti oníkẹ́ oníkẹ́ ẹmọ oníkẹ́ ẹmọ oníkẹ́ ṣe rìn àjọ rìn àjọ tọ̀rọ̀ lọ. story yẹn ti jìnnà gan mo ti wo two hours thirty one minutes lórí fídíò yẹn níbi tí mo wò dé so it's not a joke mo ti wò dáadáa but ní bìgínì yẹn story yẹn pọ̀ ẹ̀ nílé ìwò bọ̀ mo kàn fẹ́ fún yín láwọn ibì kan clip kan kí n tó wá play voice note fún yín. Hmm. bí wọ́n ṣe parọ́ mọ́ ọkùnrin yìí ni ibi tí bóyá kí n fi sí ibi tí wọ́n ti gbé ìwé fún ìyẹn Gbàdàmọ́sí ti gbé ìwé fún un ipe ó gbèwé fún màánì yìí wọ́n ti wó sixty years nísìn àbí sixty kí ni wọ́n náà wọ́n jí mi sáàmù so wọ́n gbèwé fún wọn pé kí wọ́n gbà yẹn ó dà pé pásọ Fẹ́mi yẹn ti ní problem wọ́n dẹ̀ wá gbèwé fún wọn wọ́n ní kàn sign gbogbo nǹkan petition yẹn wọ́n gbọ́dọ̀ sign yẹn wọ́n ní petition wọ́n gbọ́dọ̀ sign yẹn wọ́n wá gba petition yẹn wọ́n wá ní wọ́n gbé lọ sísàlẹ̀ kí ẹnìkan bá wọn kọ síbẹ̀ pé lágbájá lágbájá wọn kọ wọn ò ní ṣe báyìí báyìí báyìí ẹtì wọn nǹkan tó fàjà nìyẹn wọ́n á pé okay o this person is not ready this person is not ready to comply with the GO or to the with the CSO tó jẹ́ security officer fún GO that person yẹn ó lè act on behalf of GO. Because this man refused to hurt, I mean to accept their kinní yẹn, òun ni wọ́n ṣe kà á mọ́. Nínú story tí ẹni yẹn ń sọ lánàá tá a ti gbọ́ yẹn, ẹni yẹn èyí tó continuity ẹ̀ confirm la àwọn tí wọ́n wá lọ ṣe ẹ̀wọ̀n yẹn náà pẹ̀lú wọn, òun lè rí i simply because ẹni call la ti weakness against pastor Fẹ́mi yẹn òun ló fà á tí àwọn náà SCSO dẹ̀ ni ọ̀tá ló pọ̀ láàrin lọ́dọ̀ pàṣẹ Olúkọ̀yà torí bẹ́ẹ̀ mo sọ fún ẹ tó bá wà nípò agbára lónìí wọ́n sì wà nípò agbára ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ yìí bó bá ṣe ti ń tú síta agbára yẹn àti nǹkan tó máa ń ṣe kò ní lè ṣeé ṣe mọ́ làìbọn ṣeé ṣe tẹ́lẹ̀ yẹn kò lè ṣeé ṣe mọ́ bẹ́ẹ̀ ni tó ti ń rí tí a bá ti dé nìkan ni ó ní kò ń rí in tí ó ti wà níta báyìí wọn ò dé so kò ní lè ṣeé ṣe mọ́ bíi ti tẹ́lẹ̀ because ní orílẹ̀-èdè wa kò sówó ẹrú but ní àwọn nǹkan bá ṣẹlẹ̀ báyìí àwọn èèyàn máa take èèyàn for granted wọ́n fìyà jẹyàn bíi pẹ́rú ni wọ́n níwà ọ̀nà náà ló sì jí ẹrú ní baba ènìyàn lo tẹ́ṣin lo lo ẹṣin lo ẹṣin ò ní kà ayé ló sọ gbádùn igbá ògún ògín solóko ẹ jẹ́ ká ṣe dáadáa mo kàn ṣàlàyé díẹ̀ fún yín kẹ́ lè mọ̀ pé bo ló já sí ó ti jìnnà gan mi ì dẹ̀fẹ́ pẹ́ ń mi ì tí ì tán gan but ó láwọn ibì kan tí mo wò tí mo kàn fẹ́ kẹ́ gbé clear yẹn so mo ti gbé sórí platform yẹn máa wò ó tẹ́ ẹ̀ bá ní time ẹ take time kẹ́ listen sí dáadáa ibo míì tí màá yẹn bá ti ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn á gbá orí báyìí kàkàkàkà á gbá orí á gbá orí ẹ̀ bíi pé is feeling pain not pain like that but spiritual pain emotional torture you understand me hmm. ṣé rí gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń tẹ́ ń ṣàmà ń tù sí péjì tẹ́ máa sọ pé twenty i don't like it my spirit is angry ìwọ tó wà nídìí ọ̀rọ̀ yẹn ṣọ́ra kó má bàa rí strike torí ọlọ́run máa kàn déédéé dẹ́ ẹ padà sẹ́yìn i don't like it mi ò like it and me tí máa ń ṣe nǹkan spirit mi tọ́lọ́run gan bá bínú sí kan yẹn tí ẹni yẹn to ń ṣe kinní yẹn i will feel it in my spirit èmi lè má bínú o but my spirit is, is against it so ẹ jẹ́ ká gbọ́. wọ́n hmm ẹ jẹ́ ẹ sọ bó ṣe mú wọn bó ṣe mú wọn ẹ jẹ́ ká gbọ́. ọlẹ́wọ̀n ọ̀nẹ́sà ẹgbẹ́ kí lè rí gbọ̀ngàn àwọn ọṣẹ pẹ̀lú ìlú. meanwhile fúnmáṣọ yẹn ó tún lọ pe obìnrin kan tó ń tàwé ní ọlásùnbọ̀ ìyàwó sí ẹ̀sọ́ náà yẹn náà ọlọ́pàá yẹn ń tàwé. ọjà méjì nígbà tí màmí léèrè náà léèrè sá oníwẹ̀ ní ọjọ́ yẹn sá pásọ̀ mi ò retí tẹ́mi ṣe fún anybody sá onílòótọ́ lóòótọ́ ìyáfẹ́mi dé wọ́n dẹ̀ stop mọ́tò wọn ká gbẹ́rù wọn síbẹ̀ ká tó park sí normal car park ìgbà dábàá alájà dẹ̀ dé wọ́n jáde wọ́n dẹ̀ wọ́n mú ẹ̀ mo drive kó omi lé kan in fact there was a according to story there was a man there was a house around that church ngbà yẹn tó yẹ pé tó nílé yẹn ṣe George ni wọ́n pe àbádájà bí lọ́ọ̀yà mo ṣá mọ̀ pé problem wà tó ṣe mọ̀ pé. If tí wọ́n bá ní ṣọ́ọ̀ṣì sí èrò dẹ̀ máa they will surely inconvenience all the àwọn tó bá wà nínú ilé because mo mọ̀ pé ngbà yẹn náà tá a bá gbé mọ́tò lọ church ìgbà yẹn náà àwa náà ń lo mọ́tò wò là ń lo no opec record so tá a bá ti ṣé opec là ń lò ngbà yẹn ṣá mo ṣàmọ̀ pé tá ti lọ sí mfm ngbà yẹn no a máa láti lo mọ́tò oríṣi kẹ́kọ́ tó di yẹn tá a bá ti lọ sí ẹ̀dọ̀kọ̀tà ngbà yẹn fún pàmò ṣe ń yá ah, ó níbi tá a máa lọ pàgà gbúdọ̀ tètè dé àwọn security yẹn wọ́n máa sọ bí ta máa lọ park torí pé wọn ò fẹ́ káwọn nílé wàá dẹ̀ ti mọ̀ ṣó ti yé mẹ́rin mo sọ́nà nǹkan níjọ́ kan pé mi àti sisa tóyìn ti àti tóyìn ìgbìrà tó kú yẹn wọ́n máa ń wá sẹ́mẹ̀fẹ̀m ọjọ́ kan wọ́n ti wá sẹ́mẹ̀fẹ̀m tó yẹ pé ìyá rainbow yẹn wọ́n jọjọ wà nù mọ́tò wọ́n gbé Massima Black àwa gbé Opay record kan báyìí wọ́n park sẹ́gbẹ̀ẹ́ báyìí èmi park báyìí ṣé ti yé so there is always trouble in parking like that kẹgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ torí many people ò understand as a pastor in that church that pastor Femi coming for service on that good Monday which program Kilo ruko program bóyá breakthrough kìnnì kan kìnnì kan ṣá wọ́n wá park sita. wọn ò paná mọ́tò yẹn you can do you can do that then wọ́n dẹ̀ pé sare wole wọlé wọ́n bag báàgì wọn pe pé kán tó park Driver jáde ó rí mọ́tò yẹn ń ìyẹn dírẹ́bà ilé i mean driver ẹni tó ní ilé yẹn jáde ó rí mọ́tò kan pé wọ́n ti park síbẹ̀ yẹn wọ́n wá pe ẹni yẹn ẹni wàá lòun ò wọ́n ṣe sọ̀rọ̀ báyìí wọ́n bá bàbá yìí ẹni tó sọ̀rọ̀ yìí bíi pé ó tún jẹ́ olórí àwọn ọ̀ṣà wọ́n dẹ̀ bọ́ sínú mọ́tò yẹn wọ́n lọ park sí ibi tó yẹ kán park sí to avoid kí ẹni yẹn tó jáde kì í ṣe kó dẹ̀ pẹ́ a ní ọjọ́ monday yẹn ti program Monday day tán náà sọ yẹn èrò kí pọ̀ bí sọjọ́ power must change and or Sunday service and nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe to understand so but people either wọ́n lè kọjá àbí wọ́n lè kọjá some people don't want to see any car belongs to the church or church member in the front of their house because they believe that they are inconvenient them they are disturbing them which we have experienced that I know that all this so there was a time also to make gbowó tó yẹ church yeah. So man wọ́n máa announce pé àwọn certain people kan wọ́n máa wọnú church wá wọ́n máa ti ní wọ́n máa ti ní basket àpò ọ̀ṣà tiwọn ṣó ti yẹ yín àwọn lọ ṣerú àpò ọ̀ṣà tí wọ́n ń lò ní kí ni wọ́n lò ń gbà yẹn ó dà pé abọ́ ni wọ́n máa ń lò àbí ke àwọn kankan ṣáà ti understand so àwọn náà kàn máa gbé nǹkan kan wọ́n máa fi gba offering káàkiri meanwhile they are not part of MFM they are not even part of MFM wọn ò ń ṣe member MFM they just collect the ṣọwọ́ ti ní it's time for offering ṣe mọ̀ pé auditorium yẹn tóbi so I àwọn ṣàna kẹ̀dẹ̀rẹ̀ ń gbà mí wọ́n lè má lè mọ̀ra wọn tán èrò máa ń pọ̀ gan both left right front and back débi títì ẹ̀nu àwọn ẹlòmíì náà máa gbé according to torí mo ti wà ní church tó máa announce many times pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ o àwọn èèyàn ń gbowó o àwọn èèyàn kan ń wá church wọn ṣe mẹ́bà ṣọ́ọ̀ṣì o wọ́n máa gba offering kò ṣe pé wọ́n rob wọ́n wá jalè bíi pé káwọn náà gbé offering kan máa gba offering káàkiri wọn ò dẹ̀ ń ṣe mẹ́bà wọn ò dẹ̀ ń ṣe ọjà church so ó ní nǹkan tí wọ́n mú jọ yẹn gbé picture ẹ̀ sí ara by board ní gbogbo entrance so it happened but those ones are not member of the church ẹ mọ and church yẹn gẹ̀dẹ̀dẹ̀ open place kò ní kò ní lẹ́kùn mi lè sọ bóyá ó ní lẹ́kùn bọ̀ tí ẹ mọ irú ṣọ́ọ̀ṣì ó ti tóbi ju pé kán ṣe lẹ́kùn kan ẹ ti understand mm-hmm. nígbà yẹn o mi lè sọ ń sìn o mo bó ṣe rí sìn o. ẹja máa gbọ́ lọ so mi ní sọ̀rọ̀ mo mo fẹ́ mú voice note yẹn jáde àwọn torí mi ìfẹ́. náà lájà ọdẹ sọ fẹmi ọdẹ faṣọ ẹyà fẹmi ọdẹ sọ simple man bọ́ọ̀lù ó ṣe tán pọ̀lú tán tán pọ̀lú tán gbèsè náà ìwọ́dí wo ti báyìí. ẹ mọ̀ kan ṣe rí cso tàkọ́kọ́ ẹni tó jẹ́ pàtàmọ́ sí ẹ̀ òun ni wọ́n kọ́kọ́ fi jẹ olórí tó jẹ́ pé òun nìkan ló wà ní gbogbo bóyá olórí àwọn kìnìṣà òun nìkan ni wọ́n ṣàní òun ló máa san owó gbogbo àwọn ọlọ́pàá àti Àwọn Any soldier, tó ba wa fun security all those things òun ló máa ń kówó kíní yẹn so gbà tó wá yá wọ́n wá yan fẹ́mi náà that pass of fẹ́mi yẹn bóyá wọ́n transfer ẹ̀ padà sí kíní wọ́n ṣàwọn yan òun náà sí àwọn ṣótiyé àwọn náà wá di Lara àwọn security board officers but tó wá di ní department ototo. etí Gbàdàmọ́ da jẹ́ pé òun ló bá rọ̀ òun ló máa ń ràn gbogbo ẹ̀ owó gbá owó àwo tó máa ẹni tí tó bá tó àtẹ̀mọ́ security òun ló máa gbà wọ́n wá pín nísìn wọ́n wá pín department yẹn wọ́n wá pín sí wẹ́wẹ́ bọ́n ṣe wá pín sí wẹ́wẹ́ má nìyí sọ èdè kan pé wọ́n break bones ẹ̀ wọ́n break bones padà mọ́ sí so he pains him but he doesn't want to fight the GO himself Badamọ́sí is a bad person tó bá ṣì wà ń bẹ̀ Badamọ́sí ẹnikẹ́ni tó bá gbàdúrà lòdì sí ayé mi lòdì sí ayé ọmọ mi olùwàjò parẹ́ tilétilé tọmọtọmọ tayataya tẹbítara tí wọ́n wá àwọn sọ̀pọ́tà ẹ̀ ẹni bá gbàdúrà lòdì sí ayé mi ẹlẹ́dàá ṣẹ̀dá bá mi kọ ẹ̀dá bẹ́ẹ̀ bó ṣe kọ sọ́ọ̀lù sọ́ọ̀lù kú kú oríta mẹ́ta idà sọ́ọ̀lù ló pa sọ́ọ̀lù ẹnikẹ́ni tó bá gbàdúrà lòdì sí èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi ẹ̀dá rẹ̀ olùwàjò fi bí ẹ̀ parẹ́ olùwàjò parẹ́ olùwàjò ṣera ẹ̀ ọ̀run kọ́ o ọlọ́run kọ́ o olùwàṣèdájọ́ fún bẹ́ẹ̀ ló máa rí kò ní padà ètò mo fẹ́ wí nírọ̀lẹ́ yìí ẹni bá bá mi jà ẹni bá bá mi wí ẹni bá ní mo ṣe sọ yìí pé ṣẹ́nu mi ló gba eléyìí tó bá lóun fẹ́ bá mi jà ọlọ́run bá wọn jà kọlù wọn Digbolu kọlù wọn Digbolu wọn ẹni bá lò máa bọ́ ọmọ mẹ́jà kọlù o Digbolu anyone or any man or woman that may want to fight or to judge me or to wage war against me and my daughter and my people because of this. I pray, Lord, that you shall stay such people. Because you, God, you are God, you are God. You have no respecter of anybody. You are greater than the greatest. You are mightier than the mightiest. You are God, yes. Yes, you are Lord, yes. You are the omnipresent, omniscient. You are Father of all fathers, Yes, nobody can query you. Fight for me. Fight for me. Ogun Yoju, lè yọjú níwájú àbílẹ́yìn lórí ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀ àbẹ́ẹ̀ tí mo tún fẹ́ sọ yìí tó lè yọjú sí ẹ̀mí àbí ọmọ mi tó lè yọjú sáwọn olólùfẹ́ mi ọ̀run kọlu ogun náà gbé ogun náà mì bẹ́ẹ̀ lórí kò ní í padà Jésù ayérayé Jésù agbára wa àmín. The Gbadamosi is a problem when you look at it you know ó ti enjoy ẹ̀wọ̀n àwọn jẹgúdújẹrá yẹn wọ́n máa ń like selfishness and the pastor Dr. Olukoya ó dà pé wọ́n fún ní upper hand gan ìjẹkújẹ tó ń jẹ so ìgbà tí wọ́n gbé àwọn àwọn department yẹn don pieces ẹ̀ instead of him to fight ẹ̀ Dr. Olukoya he was now fighting all the people tí wọ́n gbé wá yẹn nǹkan tó ṣẹlẹ̀ ni in tó dẹ̀ wá ṣẹlẹ̀ náà nísìnyí ìyá he need to use Doctor Olukoya also to face them up yes ó sọ di ọmọ náà la máa rán síná ìwọ ló máa lo pieces ibi tí a ti ń ràgà gbogbo ẹ̀ then we will use you at the end of everything ó bí le pé wọ́n ṣe máa drag orúkọ Dr. Olukoya sí wọn lè drag òun bẹ́ẹ̀ wọ́n dárúkọ òun náà sí bẹ́ẹ̀ bọ̀ kò lè jẹ̀bi púpọ̀ lójú àwọn nítorí pé Dr. Olukoya òun náà ní church òun ní general overseer church yẹn and um, àwọn náà máa fi lọ́dọ̀ ènìyàn àti lọ́dọ̀ ọlọ́run pàápàá tó rà kí n ṣe ọlọ́run uh, wọ́n máa fẹ́ fi blame púpọ̀ sọ́dọ̀ wọn but ẹni yẹn tó ṣe play role to play yẹn ó play a bad role ó bìrì bó smart some people are like that wọ́n máa máa ṣe bí fún ẹ bí pé wọ́n like ẹ bọ̀ tó fẹ́ bà orúkọ ẹ jẹ́ ni wọ́n ṣe divide and rule yẹn náà wà nígboro mo ṣọ́nà nígbà tí mo sọ̀rọ̀ president wa nígbà yẹn nígbà tó ti di president all the people around him that I come across then they use his name they spoil his name and it's possible at times they may go home and see the the the the the, the man himself and they will just tell story because the the owner and the general overseer is not there you understand me he will listen to them because he wọ́n dàbí aṣojú torí ẹ̀ aṣojú ẹ̀ ò gbúdọ̀ wà careful and that is why also àwọn tí ọlọ́run gan ní kó jẹ́ aṣojú ó ní òfin tán kà sílẹ̀ fún ó ti yé let's go so ó lè má yé yín ní tó ṣẹlẹ̀ tí ìyá tó ń sọ pé ó faṣọ mú ìyá mú ẹni yẹn lára ìyá yẹn Gbàdàmọ́sí ó ti mú gbogbo ẹ̀ mọ́ra ṣe mọ̀ pé eléyìí sọ pé ẹnìkan tàwé ń ta ìyàwó ẹ̀ ni ìyá yẹn náà nǹkan ó use mọ́ so pásọ alágbèrè ni ó ti yé yín ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí àwọn nǹkan tí ẹ mọ̀ lábẹ́lẹ̀ is opening to everybody they do it they wọ́n máa ń ṣàgbèrè hmm, àwọn pásọ mi àwọn tó wọ́n máa ń ṣàgbèrè àgbèrè ló kéré jù nínú nǹkan tí wọ́n lè ṣe ó ti yé bẹ́ẹ̀ bọ̀ tó ní ẹni yẹn sọ pé ìyá tó faṣọ ọmọ ya mọ́ fẹ́mi yẹn láti ọjọ́ tán dẹ̀ ti gbé fẹ́mi yẹn wá tí wọ́n ti wá pín dìpátímẹ́ǹtì Gbàdàmọ́sí ni Gbàdàmọ́sí dẹ̀ ti bẹ̀rẹ̀ o ló bá ó máa bá Fẹ́mi jà Fẹ́mi náà kẹ̀dẹ̀ níṣẹ́ mọ̀ pé tí ò bá ní sáyọ̀ pọ́ tí ò dẹ̀ ga wọ́n máa ń burú a máa wò pé òun máa fayé wọn ẹ̀ so ayé wà nínú ìjọ o èèyàn mi pé èṣù wà ní láàrin àwọn ọmọ Ọlọ́run so kò dẹ̀ mí pé gbogbo all the things that MFM ṣe all everything there is rubbish kò dẹ̀ mí pé bí Dr. Lukoya ṣe wà náà kò sí nǹkan mí pé gbogbo nǹkan tó ń ṣe ní ayé yìí ni o ló jẹ́ wickedness o ó ti yé so people want to act like a wicked soul at times people use them okay eh? àwọn tó wà ní ẹ̀bẹ̀ ni. ṣé ẹ̀sùn bẹ̀sùn ṣé ẹ̀sùn gbàdámásí alakumadáfọ́kà bẹ̀sùn fún fíyẹ̀ báyìí alùpùpù ó ṣe ẹ̀sùn bílífù wọn wọ́n tẹ̀ kó bá sọ pé ó ti ṣe wọ́n ní pé ẹ̀yìn iṣẹ́ ọmọ tí sùn bàrà ó lè fẹ́ ṣẹ́ẹ̀tì ẹlẹ́sẹ̀sẹ̀ òní àwọn abẹ́ náà abẹ́ wá madam ẹlẹ́sì ah, madam pásọ̀ wá múlẹ̀ ó ní ẹni kúta ó ṣe ẹtí ó ṣàgbé bàbá bàbá gẹlẹ́ fẹ́ ó ní bó ti gan-an sọ yẹn o. ẹ the issue tó ṣẹlẹ̀ ní àárín Gbàdàmọ́sí mọ́tò àti alájà yẹn nígbà tó ń faṣọ ya mọ́ pásọfẹ́mi lára wọ́n wá lọ gbé ẹlẹ́rìí wá lára àwọn ẹlẹ́rìí tó ń gbé wá ara àwọn ṣọ́ọ̀ṣì mẹ́bà náà ni o bọ̀ jẹ́ ni tí gbàdàmọ̀ ṣe ń fẹ́ ó sì sọ pé bó ń ṣe sọ̀rọ̀ yẹn o ó kúnlẹ̀ báyìí ó tún sọ tàyà ni à gbogbo tí gbàdàmọ̀ sì bàbá sọ yẹn gbàdàmọ̀ sì sọ yẹn pé tòótọ́ ni gbogbo ẹ̀ bó ṣe jẹ́ ìrọ̀mọ́ ni kò sọ pé kó ṣàlàyé ó ní gbogbo ẹ̀ pátá torí gbàdàmọ̀ sì ti jẹ́ nìkan tó jẹ́ pé tó bá jẹ́ pé ẹnìyẹn náà bá tún takò bóyá ibi tó bá ti ń ṣiṣẹ́ àbí nǹkan kan tó bá ní kan bàjẹ́ abatẹnijẹ́ ni gbàdàmọ́sí ó yẹ ká mọ gbàdàmọ́sí kí ọlọ́run gan kí Badamọ́sí náà wá lọ sí ẹ̀wọ̀n fún àwọn accusation yìí bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí agbára ní ṣọ́ọ̀ṣì MFM power must change hand agbára máa ń pààrọ̀ ara wọn ní ìta tó ṣẹlẹ̀ ń ṣẹ́mi pé àkọ́dá oró ni kò ní dàbí àdágbẹ̀yìn nísìnyí náà àwọn náà lè lọ sẹ́wọ̀n fún gbogbo òṣì tán náà ṣe yẹn tán jẹ́ pásítọ̀ tán dẹ̀ ń purọ́ fáwọn èèyàn pé wọ́n mọ̀ pásítọ̀ tí wọ́n dẹ̀ ń ṣe pásítọ̀ ṣó ti yé yín it's a criminal offence also ó ti yé so power power must change and power lè ṣe ń jà ara wọn ó ti yé kò ń ṣe pé wọ́n compensate àwọn people yẹn lásán káwọn náà jẹ́ because ti àwọn bá ṣèkà fún ènìyàn tí òun náà ò bá dọ́rùn nǹkan tán ṣe fún yẹn o tó ṣe fún ènìyàn yẹn o kò ní mọ bó ṣe jẹ́ ó ti yé hmm, kò ní mọ bó ṣe jẹ́ torí ẹ ẹni irú àwọn tó bá ti ẹ mọ̀ pé gbogbo bí mo ṣe complain tó lórí social media kò sí kọ̀ọ̀kan tó sì lọ sẹ́wọ̀n nínú gbogbo àwọn tí mo complain pa kò dẹ̀ sí kọ̀ọ̀kan tó sì fún mi lówó ṣó ti yé yín mo dẹ̀ mọ ẹnìkan ìwọ tó bá ti rányàn lọ sẹ́wọ̀n lórí social media yìí rí tí wọ́n sì jà ẹ́ lólè àjàjà irú ẹni tó ti rán ta ló rán ta ló rán Genesis lẹ́wọ̀n náà torí sórí Genesis jọ yìí ó múùfù mi gan ta ló rán lẹ́wọ̀n ẹni yẹn náà máa lọ sẹ́wọ̀n ta ló rán ehm, sọjí lẹ́wọ̀n náà ok Dorcas ok Dorcas náà ti ń ṣètò ẹ̀wọ̀n lọ́wọ́ Gbàdàmọ́sí hmm òun náà ló ṣètò àwọn ẹ̀wọ̀n eléyìí nínú ṣọ́ọ̀ṣì MFM ẹjọ́ nàìjíríà gọọmẹ̀ntì ẹjẹ́ kí bàtà mọ́ sínú ẹjẹ́ bá wa jáde ẹjẹ́ kò náà ṣe ẹ̀wọ̀n bí ò tiẹ̀ pé nine years hmm. àwọn ọlọ́pàá tó wà ń gbòòrò sí wọn nílé brutalize ẹ̀ bíi ti ayé àtijọ́ àwọn ensars ẹ pa wọ́n dànù operation kill it operation pa wọ́n tọrùn operation ọ̀dájú ó ti yẹ yín mẹ́yẹn àwọn ọ̀dájú tó sì wà nínú iṣẹ́ ọlọ́pàá yẹn ìpèdè is coming very soon tó ṣe àwọn sars tó kù nínú àwọn kì í ṣe gbọ́ ọlọ́pàá o mr ẹgbẹ́tókun àbí kí ni orúkọ IGP wa ẹ̀pẹ̀ ò lè wá sọ́dọ̀ yín yóò ti yé yín ṣùgbọ́n ṣe dáwọn tí wọ́n lò tán náà gbowó yẹn tó ń dárúkọ wọn yẹn a máa kàn sọ fún wọn nǹkan tí àwọn pípì tó experience láyé kọ́lọ́ bá wà dá ságbádá tiwọn ní òwò àtàgbádá àwọn ọmọ wọn káwọn ọmọ wọn ṣẹrú kán jìyà gbé kán purọ́ mọ́ wọn káyé wọn kó ti yé bẹ́ẹ̀ kó wà ní tọ́ṣọ̀ kò ti yé that's it ìdájọ́ mi kò le púpọ̀ ó ti yé ẹ jẹ́ ká gbọ́ kí n tó wá play voice note fún yín voice note ti àwọn senators <laughs> àwọn pastors <laughs> senator àti ọ̀rọ̀ àti àwọn senator ògógó. <laughs> bí wọ́n ti sún ẹ gẹ́lẹ́ bó ti gan kó yàtọ̀. bẹ́sẹ̀ alájà ìṣí wọn sọ ni. alájà àti wọn pàṣíwájú ilé ẹlẹ́rìí èké. ṣé o sọ ní ìyàwó ìgbọ̀nsẹ̀ fòsùn náà ṣe tẹ̀lé ṣe àmọ́ pé èyí ò tiẹ̀ ń ṣe ọmọ ṣọ́ọ̀ṣì alájà ni alájà ná mọ́ alájà játijàti àwọn ṣe kí ni wọ́n jẹ́rìí èké wọ́n sì ní bẹ́ẹ̀ sọ pé ẹ̀yin kò sí gbọ́dọ̀ jẹ́rìí èké àwọn jẹ́rìí èké no problem bá dàbọ̀ wa kò sí. wọ́n dàbọ̀ iṣẹ́ rò ẹ̀rọ ṣe but you know that we give you your own beat we give you your own beat to work isn't it? ó ní bẹ́ẹ̀ dà bẹ́ẹ̀ ni. okay. Eh, leave Femi alone uh, leave leave Femi alone let Femi let Femi do him work in their own beach go out your own uh, go out do your own work in their own beach. Femi yẹn eh, kí eh, Femi Agboola is general CSO ẹkọta. Eh. orí Fẹ́mi ti di méjì lọ́kàn mi ló jẹ́ kí n máa ká lè máa. ẹ mọ̀ kí mo sọ fún yín pé mo sọ fún yín pé. Fẹ́mi Agboola Agboola noted. bóyá ẹ sìn ní Fẹ́mi Agboola èlò láti bí wọn. on your own page do your own do your own work in your own, own beach. Yes sir, yes sir, yes sir, yes sir. But you can't hear me. Okay sir. That's you. That's you talking to Badamosi Abiluka. Badamosi Abiluka. Nígbà ẹjọ́ ọjọ́ wọn, jẹ́ kàn ṣe Sunday ju àbí. Sà, olóòtú, nígbà tó máa di ọjọ́ Friday. on the twenty five of January ṣé èmi kẹ̀lé èmi mo èmi ni head of traffic assistant chief officer. èsì gbomi mu fún wọn. tábà fẹ́ sọ̀rọ̀ ní prayer city prayer rain mo gbọ́dọ̀ gbé apron gbogbo apron tá a lò la gbé lọ sí prayer city fún ọtọ́ máa lò èmi hmm. máa dá padà ṣẹ́kọ̀tà àti fi ìta everything ó ti kódà kódà mi ráyè bọ́ ti ọmọ mi mọ́ báyìí no ṣọ́ọ̀ṣì mo wò ó gbogbo àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi ṣọ́ọ̀ṣì mo ń lò that's right. when you listen to this person ṣé bí mo ṣe ṣàlàyé pé mo wà nínú ṣọ́ọ̀bù kan nípele wúrà bí màní ṣe lóun wà ní ìpọ̀nrí tẹ́nìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù ọ̀hún bó ṣàṣeyẹ sítórì yẹn ní bìgínì ẹ̀tàn náà bí mo ṣe ṣàlàyé bí mo ṣe dé MFM sítórì bí àwọn náà ṣe dé MFM gba CAC tó lọ sọ́dọ̀ bó ṣe born again lọ́dọ̀ bàbá Ọbádáre bó ṣe rí bàbá Ọbádáre lórí ìkíní tó ń ṣe revival nìbàdàn tó give life wọn bó ṣe jẹ́ muslim má ní sọ gbẹ wọn wá láwọn regret being a christian now bóyá wọn fẹ́ di muslim padà mí lè sọ ọdọ muslim and christian ọlọ́run kan ló wà kò sí méjì because hmm, no. wọ́n rí àwọn ọlọ́pàá wọ́n tó méje àmẹ́fà tí wọ́n rìn káàkiri ọ̀tún lọ́wọ́. Catherine bí mo ti sáà lọ káàkiri àyíká ọkàn lọ ọ́fíìsì because mo lọ ọ́fíìsì lẹ́kọ̀ọ́ta mo lọ ọ́fíìsì mìíràn ṣètì then kẹ́mi ọ̀kadà méjì òun ni wọ́n rà lẹ́kọ̀ọ́ta àti àwọn ní mìíràn ṣètì. àwọn ni olórí àwọn tó ń gba offering o wọn kò ń ṣàlàyé bí àwọn ṣe ń ṣe ní headquarters bí àwọn ṣe bí wọ́n ṣe ra ọ̀kadà méjì táwọn fi ń patrol round láti sọ fún yín pé àwọn wà very hard working and àwọn dẹ̀ serve ìjọ náà dáadáa although it's been paid for it wọ́n dẹ̀ fi wọ́n sí accounting wọn ò sí lákàntìn but wọ́n tún wá dàbí ẹni tó wà lákàntìn because head of ushers níbi tí wọ́n ti ń gba offering tó jẹ́ pàwọn ló máa ń control offering yẹn offering yẹn wọ́n bí wọ́n dàbí sẹ̀mí àwọn accountants ṣe ti yé bẹ́yìn but àwọn olówó àwọn wà ń ṣàjọ fowó òkè position tó fi judas sí ni wọ́n fi wọ́n sí. báwo dé kóta báyìí àbí mo dé kóta mo jáde wọlé báyìí mo ní ọ́fíìsì mi à ń pè máa kan ní cosmos security ni ọmọ ìlàjẹ ni so mo lọ toilet ó padà báyìí. Fọlákẹ́wọ̀ ni. Amadu wáyé Amadu wáyé ó ní àdúgbò ìfẹ́ rí àdúgbò ìfẹ́ rí afẹ́rẹ́ lọ sí pírẹ́sìdì nípa ìgbà ìgbé báìkì ẹ̀mọ́ láti pírẹ́sìdì mọ́lẹ́ olókè olókè. ó dà pé wọ́n tàn wọ́n wọ́n ti kọ́ ọlọ́pàá síbẹ̀ wọ́n ṣáà tàn wọ́n ṣáà wọ́n ṣe fi àrẹ́sì wọn náà fẹ́ sọ yìí ibi tó chill mi mo kàn fẹ́ kẹ́ gbọ́ díẹ̀ kẹ́tàn orúkọ ìfọ́lákẹ́ adéùtì adéùtì it looks familiar. Okay ṣé mo dé plug mo máa plug fóònù mi sí ọ́fíìsì mi báàgì mi kó síbẹ̀ gbogbo àwọn dọ́kúmẹ̀ntì mi tí wọ́n tí wọ́n sun náà tí wọ́n sun náà ní ẹ̀kọ́ta tí wọ́n ò jẹ́ kó bọ́sùn lọ́mọ́ ẹ̀kọ́ta káàkiri mọ̀ ní gbogbo nǹkan mímọ̀ kó lọ sílé mi. Ah, my passport, my international passport. Àwọn ọmọ mi, pásítọ̀kì wọn ọmọ mẹ́ta kan, kò síbẹ̀. Wọ́n ra machine tuntun. Báyà báyà ní gbogbo ẹ̀ wà ní fáìlì yẹn. Báàgì yẹn ó wà ní ọ́fíìsì mi. Ọkàn lọ, ọkàn tó ẹ̀sìn ọkàn. Ọkàn lọ sí ọ́fíìsì kan lọ bá admin admin akíṣèlú rẹ̀. olóòtú ṣé gbogbo ẹ̀dá tó bá ṣe láyé ìyá máa tọ̀ lẹ́yìn o gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹlẹ̀ láyé tó bá ṣe bí bó ti kó lówó tó bó ti kó lọ́lá tó bó ti kó ní ìtòlú ayé ó máa ṣẹ́tí bẹ́ẹ̀ yẹn ayé ni lè tẹ́ bẹ́ẹ̀ yẹn ayé yẹn kó ṣèpè o kó ṣèpè o. gbé àdìmọ́ sọ́dọ̀ àdìmí akínṣèlú rẹ gbajúmọ̀ sọ́dọ̀ ẹ̀ ó fẹ́ gun òkè báyìí ọ̀ṣẹ̀ ó fẹ́ gun báyìí òun náà ń bọ̀ ó ti wọ́n ti pè é kún wọ́n ti pè é kún mo ti dé o mm. òun náà sì ń gbà pé mo ti bá ọ ní ọtí ní àdúgbò ẹ̀dúnmọ̀ ẹ̀dúnmọ̀ sà ọdún òṣù ṣe bá tẹ bá rí ènìyàn tẹ bá rí ọ̀rẹ́ tẹ bá rí ẹbí tẹ bá rí ẹ̀gbọ́n tó ń bá a sọ̀rọ̀ tó ṣe báyìí. olórí ẹ sá fún ọ ọmọ ṣe ni o tó ṣe báyìí kì í ṣe gbogbo ló fẹ́ ṣe bí wọ́n lè gbàgbé. sá sá má dúró dé wọ́n fẹ́ ṣe ká ní o. pásọ anóòjò máa ń ṣe bẹ́ẹ̀ ni. àbíṣe ìlú rẹ̀ máa ń ṣe báyìí. gbogbo àwọn pásọ bìjẹ́ǹtì máa ń ṣe bẹ́ẹ̀ ni even doctor máa ń ṣe bẹ́ẹ̀. ìdẹ́rù sọ́ọ̀bù yẹn a ní ọ́fíìsì kan bí kí wọ́n kọ́ àwọn pásítọ̀ tí wọ́n ti fún ní branches branch tán kó wọn sí sórí àpá fẹ́ràn wọn ṣe bẹ̀rẹ̀ dùgbò mi ò bí aníṣe ìlú ìbòjú mọ̀ bójú bójú bójú bójú ẹsẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin ṣẹlẹ̀ ṣẹlẹ̀ báyìí ni ọlọ́pàá ọkọ̀ ti jáde ni ọ̀sà please kẹlẹ́ wà tó máa bá tó. aníṣe ìlú rẹ̀ this is máa bá tó máa bá. kẹlẹ́ bù lórúkọ wọn jẹ́. wọ́n lè sọ̀rọ̀ ẹgbẹ́ mi jẹ́ bẹ́tà wọ́n lè sàbíà. ọlọ́pàá ẹni wò mí títí ẹni wò mí títí ẹni wò mí ẹni wò mí gbogbo adé ń bè lọ́wọ́ Oṣù kí lórúkọ yín? Oṣù lórúkọ mi fún ọ. Kí ni iṣẹ́ yín? Oṣù mi fún ọ. Kí ni pòsíṣàn yín? Mo sọ fún ọ. Wọ́n náà àbọ̀gá yín ni, wọ́n lè mọ̀ jẹ́ olùkọ́ ni mò ń jẹ́ tó lọ. Gbogbo àdá béèrè, wọ́n béèrè pòsíṣàn oríṣiríṣi kò dá wọn lóhùn. Màtí kò máa dáhùn. Ìkọ́ni wà ṣé ọ́fíìsà kò bá ti kò bá ti múra tá a ti gbé àpò pẹ̀lú bọ̀ pẹ̀lú everything. The information getting to our office is not the one we meet here the information we we got in our office is not the one we meet here ẹni pé ìròyìn náà gbọ́ lọ́fíìsì àwọn táwọn nǹkan nǹkan làwọn rí nǹkan àdégbà yìí wọ́n if not mo ṣe àwọn ìgbà ìgbà mo dá mọ́ ẹ̀jẹ̀ máa di pọ̀ ṣèmi náà lè wọlé mi dà bíbí láti oníkẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ̀n oníkẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ̀n oníkẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ̀n oníkẹ́ àjọ fẹ́ ṣe rìn àjọ rìn àjọ tọ̀rọ̀ lọ ìyàtọ̀ àwọn ọlọ́pàá yẹn. ọlọ́pàá wọn lè kọ́ àwọn fàákòbù sùn lọ́wọ́ lẹ́sẹ̀ kó sí tẹ̀sán ni but n táwọn rí kọ́ làwọn náà gbọ́n kọ́ làwọn bá. látòlí fẹ́ adọ́fẹsẹ̀ ńlá dọ́rin lọ ni dé tẹ̀sán wọn ní sábọ̀. àwọn station tó àwọn èèyàn tó wà ní station yabo sábà yabo yẹn àsábò yẹn yes ṣe rí ó ní àǹtí kan ó dẹ̀ dá mi lójú pé pásọ jíò wọn máa wọn bá jíò ṣiṣẹ́ àti èbúté mẹ́ta náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú jíò ní Old Yaba Road wọ́n ṣiṣẹ́ ní fọ́sẹ̀kọta ọlọ́pàá ni wọ́n mi rántí orúkọ wọn máa ń jẹun ní ṣọ́ọ̀bù mi so wọ́n dàbí tipa tó jẹ́ pé the same church lájọ jọ wá ń lọ ńgbà yẹn so wọ́n máa wá sí ṣọ́ọ̀bù tó bá ti wá jẹun mi ní gbowó lọ́wọ́ wọn ọ̀gá ni wọ́n ti dé ìsẹ́tọ̀ nígbà yẹn kí ni wọ́n wà ń gbà yẹn ní nineteen kìíní yẹn inspector ni wọ́n dúdú báyìí wọ́n jọ bẹ̀rẹ̀ wọn ọ̀pọ̀ torí gbàtọ́ máa bẹ̀rẹ̀ yẹn wọn ọ̀pọ̀ so wọ́n máa mọ ẹni tí mo sọ yẹn so but sábóyà báyẹn ẹni tí mo fẹ́ sọ ni pé ọkọ tí bí n pé ìrètí fẹ́ tó jáde sí bí n pé tí wọ́n bóyá CAC ló ní sábóyà báyẹn yà àwọn ọlọ́pàá tó wà ní sábóyà báyẹn àwọn èèyàn ó dà pé wọ́n dà CAC ni wọ́n wà ó dà pé wọ́n create wọn fún CAC ni ṣé ti yé àwọn sábóyà báyẹn lawal tó wá lawal tó jẹ́ muslim tó wá tó lọ fẹ́ tó approach Bímpé lọ́jọ́ tí ehm, Rótìmí dànù Olúṣèyẹ dànù yẹn lawal sábóyàbá ní branch ibi tó wà sábóyàbá náà ni wọ́n ń lò láti báyé àwọn èèyàn jẹ́ ńgbà yẹn ẹni tí wọ́n lò fún Bímpé ńgbà yẹn jẹ́ mọ́ pé ó ti níyàwó tó bí ọmọ mẹ́ta síbàdàn ó parọ́ fún bíi pé pé òun ò tí níyàwó òun tí bímọ pàtó fẹ́ tán tán ṣe wedding tó ló ṣe wá mú wọ́n ṣe ń kọ́ là ń sìn mú bò voice note mo fẹ́ play mọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ bíbá. nígbà tá a mo ti sábó olóòtú mo bá àdìmí bẹ́ẹ̀ kò tún bá ṣe é sí. kò tún bá ṣe é sí. bàdàmọ́sí alex commander suka ń bá ní sábú police station àti admin àdúṣèlú rẹ̀. wọ́n ti ṣáájú yín lọ́wọ́. bẹ́ẹ̀ni. ok. mo ti rẹ́ báyìí mo báyìí mo ti rẹ́ mo ti báyìí ọ̀rọ̀ padà ọba tó jáde ọba tó wọn. adùn sọ́fíìsì wọn. àwọn ọmọ mi abákẹ́lẹ́ ń kọ́ yín mo ti sọ ìkànnì àgbẹ̀ bàbá. Why your boss give you instruction and you are refused to carry that word out? When this your God deliver out of this one. Next time, if if your boss leave for yourself, you must carry out. Kò yé mi. Kò tí ì yé mi. Wọ́n dàbí kò tí ì yé mi. Pé tí Ọlọ́run ń bá yọ yín nínú ilé yìí bí ọ̀gá yín bá kí ṣe kan àṣẹ kan fún yín gbọ́dọ̀ ṣe. Pálí nípa ìmọ̀lọ́ pààyàn. Ìyẹn ni pé gbàdà máa sọ ó ní sọ fún mi pé mo gbọ́dọ̀ parọ́ mọ́ Fẹ́mi Agbọ́lá the new session tí wọ́n gbé wá fún tó ṣe ní ìpínlẹ̀ wọ́n refuse nígbà tí wọ́n ní kò for me now? I don't know máa parọ́ mọ́ abẹ́rú ṣọ́ọ̀tù wọlé lè. so pàtí. ibi tó ti ń sunkún mo fẹ́ kẹ́ gbọ́ ká tó lọ sí. ọ̀rọ̀ kan náà ṣe lọ́ fi inú ṣe àwọn ọ̀dẹ̀ lẹ́nu ṣe ó dúpẹ́ díẹ̀ ọ̀tún wá sí mi ọ̀tún wá sí mi àkùnmílẹ̀ abákùnrin kan yín tẹ́tí bẹ̀rẹ̀ mọ́tò sọ fún wọn kí iṣẹ́ yín mo sọ fún wọn pòlíṣọ̀ yín mo sọ fún wọn kí lóde pòlíṣọ̀ náà kì í pòlíṣọ̀ mi kùtà àti bẹ̀rẹ̀ mọ́tò ẹ̀bìtì fún wọn ṣọ́ọ̀ṣì. bọ́dà pé baba who are you arrange àbí do meeting As wọ́n ní meeting wo ni láàrin you asking me you are adequate nínú ẹsẹ̀ pẹ́sẹ̀ látẹ̀yìn àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá ẹ wo ọ̀rọ̀ wọn lè bọ̀ kẹ́gbẹ́ mọ̀ ìgbájú ìgbà carry am go side diot let me worry you go talk you go talk leave am go talk ká ìmúlò nígbà àwọn aṣọ́nilẹ̀ kẹta lọ́fíìsì wọn yẹn mo ti bá àwọn àlọ́ dá àbàfọ́ àdàfọ́ àdàfọ́ fàlànà wọ́n ti bọ́lá àwọn ọlọ́pàá yóò kó wọ́n á sọ pé àgbègbè àtúnbìnrin lórúkọ mi ẹgbẹ́ mo ti sọ ọ̀pọ̀ ẹ̀kọ́ fún ọ àgbẹ̀rẹ̀ mo ti pẹ́ẹ́lú ti fún. then wọ́n dà pé bàbá ó máa yẹ do meeting at one to run church wọ́n ní wọ́n church àwọn to run na asking me no na àwọn ya we are very stupid ask me that you don't you don't know wetin e do ọ̀gá wa náà ọ̀gá wa náà pé bàbá please give am ẹ má ẹ má ẹ má fọkàn ẹ má fọkàn bàbá ṣé wọ́n máa fẹ́ lẹ́sìn kẹ́ máa lọ máa fi ilẹ̀ ṣe ìdẹ́mọ kẹ́kàn jẹ́wọ́ kẹ́kàn mọ́ lọ́sọ́dà kí n fi ilẹ̀ ọ̀gbìn fún ìjàmbá ẹ̀rẹ́ mi ò mọ gan jẹ́ níjà tó kò yé mi kò yé mi ní. ok ọlọ́kẹ́ àwọn tó dógò yìí náà dógò yìí àwọn olè wọn ó ní ìmọ̀ ọkọ ìmẹ̀rẹ̀ kan nù wọn. bàbá wọn kọ àwọn kan wá síwájú. wọn kọ àwọn kan tán jókòó. sílẹ̀ lẹ̀. ara sori bẹ́ẹ̀ ṣùgbọ́n àbújọ kòyì. ok ọ̀dà àwọn fọ́nmà àwọn ni. ẹ mọ wọn ní tẹ́ nígbà tó wọn làwọn dé tó wọn kò sì rárá gẹ́gẹ́ ṣọ́ọ̀ṣì ló rán wọn ṣe yìí ó ní mọ̀ wọ́n abẹ́ mọ̀ wọ́n abẹ́ mọ̀ wọ́n ẹ nílò tẹ́gbà sọ náà wọ́n ní mọ̀ wọ́n lókè yóò àwọn kírímìnà tó ń parọ́ mọ́. Baba, I know her very well. They, we are they do meeting, meeting together. You do what? What that I mean that we want to rob them for. Only. Eh? Wait, wait, wait, wait. You go. Seriously ìlú nǹkan ọ̀sẹ̀ tẹ̀sẹ̀ ìlú nǹkan wọ́n níbo mo ti wọ̀nyí níbo la mi mo la ti rà mo ń gbé mo ti wọ̀nyí mi mọ́lẹ̀ ṣẹ́gi tó máa tẹ̀yìn gbogbo àgbo gbà gbà àbá mi from the láti bẹ̀ mo lọ fún hangi ṣẹ́rí complete òun ni hangi ah, àbá mi ọ̀tá yóò ní rí o àmì èmi gan ò ní rí lọ́pọ̀ ilẹ̀ náà ò ní rí ọmọ yóò ní rí mi ò ní mọ̀ náà bẹ̀ láṣìṣe máa yẹ ní mọ̀ náà bẹ̀ àmì o ṣẹ́rí hangi. Hmm. ẹni yẹn ni wọ́n ní ọ̀tá yìí ò ní rí ìyẹn wípé ẹ lè gbàdúrà ẹ̀gọ́ fọ̀tá yìí yẹn ní o ẹ má gbàdúrà yẹn ò ní rí the agony voice wọ́n ti ní agony sẹ́yìn agony agony voice. angry tí máa ń àwọn nípa yẹn mm. méjèèjì mm. tó bá ti ṣe tí wọ́n ti fi kiri báyìí wọ́n ní kiri kankan fi yẹn wọ́n máa gbẹ́sẹ̀ tó kò báyìí wọ́n so máa wọ́n máa so wọ́n kiri yẹn wọ́n máa gbé bí ìjàpá bí kiri kiri kòkò di mọ́tò yẹn wọ́n á gbé iṣẹ́ lẹ́yìn báyìí lẹ́yìn gbọ́tọ̀ tí wọ́n kò báyìí àbóyè sìn àbóyè wọ́n wà tó ibi gbé nígbà tán gbé nígbà tán gbé ẹwé ẹwò òkòkò òkòkò gbọ́dọ̀ kẹ́ ẹ fi sọ ojú kọ̀ ẹ fẹ́ sọ jáde lẹ́nu ẹ fi bàbá mi wọ́n ṣe fún mi wọ́n ṣe fún mi lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ni mo wá mi ò lè sọ̀rọ̀ mọ́ ẹ̀gbọ́n mi tí wọ́n bí mi lẹ́wọ̀n mi wò ó wáyà dáadáa ó lè kí mi sọ̀rọ̀ mọ́ ó ń sunkún àlọ́ sunkún àwọ̀ ni. wọ́n ní má ṣe pé wọ́n ní kí n má ṣe pé ṣùgbọ́n tí má sọ ọ̀rọ̀ ẹ lọ́kùnrin má ní bẹ́ẹ̀ ni kò kò ṣùgbọ́n tí má ṣe pé kò ṣùgbọ́n tí má ṣe pé kò sọgbọ́n kò sọgbọ́n tí nìkan tí ló pa mí jù. ojú ẹ̀mí tó pa mí jù wọ́n ní wọ́n ní kọ́ máa ṣe pé you know at time when i'm getting when i'm explaining things and the rest of people somebody said i should not cause because they don't know the pains you can see this is an elderly person he has full pain he has he went through a lot of things they torture him And as a Christian, as even an elderly person, you don't supposed to be cursing. That's what they believe. But because injustice, people cheat him, they deal with him, they do many things for against him for free of charge. The only thing he can do to express, just to express his feeling is to curse. You understand? This funny to me, but it's not a funny thing. Because at times when people are telling you, you are in shape you because they don't know what I passed through. And nobody ready to understand. Nobody pay you back. Nobody tell you sorry. Nobody understand. They understand, but they just believe that it's a normal thing. You understand? So if he cheated, that this person wants to cause it because he's feeling cheated. It's actually causing, that is causing Doctor Lukoya? ṣé rí ẹ wo ṣé mo ti wà ojú kò báyìí rí mi àbí ẹ mi ò complete mi lọ́wọ́. Hmm. jọ ọmọdé amúkìnní yẹn jọ amúkìnní kìnní yẹn ṣé rí ṣé rí kìnní yẹn ó pọ̀ ló ṣiṣẹ́ mi ò complete kò mo ti wà lágbàtí mo ti jáde mo ti ń complete fún wẹ́n ni pé mi ò complete mo gbá bàbá ní abá bàbá bàbá ní abá mo gbá bàbá ní fún mi ilé àní kí ni sọ́dọ̀ kí n mọ̀ wọlé sọ̀rọ̀ nígbà tí gbẹ́gbẹ́ tí mo máa sọ̀rọ̀ nígbà tí mo máa pè mẹ́mẹ́ àti sọ̀rọ̀ báyìí wàhálà dámèjì wo ló ti. ẹ pé tó sọ yẹn ó jẹ́ kí apá yìí apá yìí hmm. apá yìí ó ti yẹ pátápátá ẹsẹ̀ àwọn ni òbí háìdì fún wọn fún àwọn láti pé dáàbì bí kò ló ṣe é lẹ́sẹ̀ pẹ̀lẹ́sẹ̀ tún rè. ẹ jẹ́ ẹ bá wa ṣèdájọ́ fún Gbàdámọ́sí o. ọ lè tẹ̀lé bẹ́ẹ̀ bí kò ló ṣe é lẹ́sẹ̀ mẹ́tò ṣe mí. Gbàdámọ́sí. nígbà tí mo lọ sọ́sibítù wọ́n sọ fún mi pé nígbà tí a lọ sí ẹ́sírì wọ́n lọ sí ẹ́sírì kò sí ẹ̀sìrẹ́sì lé tẹ̀bá wo lọ apáyẹn rẹ̀ tẹ̀bá wo lọ apáyẹn lé tẹ̀bá wo lọ ṣe é gbé ẹgbẹ́ tiẹ̀ ṣe é gbé tiẹ̀ ṣe é gbé tiẹ̀ kò jọyìn mọ́ jọyìn mọ́ tẹ́wọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ so ìgbà tán wà wò ìgbà tán wò ìgbà tán wò títí títí títí ọ̀dọ́kùnrin wò ẹnì kan lọ́nà òun ràn lọ́wọ́ ló fi mí lẹ́tà lọ sí gbóbi adam gbóbi gbóbi hospital hospital ló fi mí lẹ́tà kí n lọ síbẹ̀ tí mo lọ orúkọ tó lélẹ̀ lọ́wọ́ lẹ́tà sí mo lọ síbẹ̀ mo dókítà kan kan kẹta mi láti fún mi lẹ́bí tìkan tó má ti lọ yẹ ṣe má ti yẹ ṣe mi. bàtà wo tẹ́wọ́ tá a ní kí ní ẹ̀ pé àwọn ò tí ì ṣe kó ti àfẹ́tì ọrùn mi àkẹ́tì ṣe é tì etí gbọ́dọ̀ mọ yìí kan gbọ́dọ̀ eléyìí kan fún gbọ́dọ̀ mo sọ fún gbé wọ́n ti half òní mo fi tú orúkọ yà oníkòyà sì bímọ nígbà ó sì bímọ ó sì bímọ ó sì gbàgbé pé ọlọ́run ó bí ẹ̀san ọlọ́run ẹ̀san ó wà láàyè. ṣe rò pé bàbá dr olùkọ́yà mọ̀ nípa gbogbo wàhálà tẹ. mo ń bọ̀ lọ́dọ̀ mo ń bọ̀ bẹ́ẹ̀ sà mo ń bọ̀ bẹ́ẹ̀ ẹ tẹ́lẹ̀ kọ́ lọ pa mí tó fẹ́ ní ẹ̀sùn kọ́ pa mí tó wà nù judgement mẹ́ta pa mí. ọ̀lẹ́gbọ̀n wọ̀n sọ bẹ́ẹ̀ tó bá fẹ́ kí iṣẹ́ tó fà wúrọ̀ ṣe òun ó bá òun kalẹ̀ tó bá dúró báyìí ọ̀lẹ́gbọ̀n wọ̀n sọ bẹ́ẹ̀ ìyẹn dọ́kítọ̀ ìyẹn dọ́kítọ̀ díkì ló wọ̀yà. sọ pé kọ́ lọ pa ẹ́. àfi tó bá fẹ́ kí iṣẹ́ ọwọ́ òun kó pa ẹ́ kó pa ẹ́ mọ́ lórí lọ́sàn-án gbọ́dọ̀ tó kù ó má dùn ní ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀. ó ní wọ́n ṣe fún mi wọ́n ṣe fún mi lẹ́tà ó lé ní wọ́n fún mi láàjọ méjì december two tó owó màdó dókítọ̀ tó máa wọ ọ̀nà kó tó lè yọ ẹ̀sì ọ̀rọ̀. december two ọdún. ọdún yìí ah, ó lé lé gbogbo ẹjọ́ fún mi wílé ìròyìn december ẹ wo so gbogbo kí n gbata ó ní ẹ so ẹ bá lẹ́lẹ́ ro ń wà lọ́rùn á ní pẹ́ tẹ́lẹ̀ ń pẹ́ ẹ̀ máa lẹ́yìn. National Orthopedic Hospital. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Sixty seven years old ni. Ben. Sixty seven. Wọ́n dẹ̀ ní good start rẹ̀. <laughs> So, as me, this, this time, my little boy, this time, on the sẹ́rí. oṣù kẹrin ọdún twenty twenty four lẹ lọ gbẹlẹ ọjọ́ karùn-ún oṣù kẹrin. bẹ́ẹ̀ni mo lọ wọn ṣàfihàn ní déètì náà máa ló fẹ́ lélẹ̀ òní òní second december àmọ́ so wọ́n láwọn ò sì lè ṣe anything lórí apá yìí ṣùgbọ́n ní pé wọ́n fún mi ní oògùn tí mo kọ́ twenty two thousand oògùn mo twenty two thousand ń bẹ̀. twenty two thousand six hundred. bẹ́ẹ̀ni data gbogbo na seven hundred gbogbo àwọn òṣìṣẹ́ ẹni ten. ẹ má tẹ ẹ má. now ìtumọ̀nà láàṣì onífẹ́ gbé máa ra oògùn mo rògùn one hundred and seventy thousand six hundred fún so sir. ẹ jẹ́ ká wá mú báyìí. nígbà tí ok ẹ ẹ ǹṣó ẹ ǹṣó. so nígbà tí a dẹ̀ tí wọ́n dẹ̀ gbé wa tí wọ́n dẹ̀ tó dẹ̀ dẹ́gbẹ́ gbé nígbà yẹn gba December gba eh, on the eh, December twenty five yẹn mo dé church wọn àwọn ọlọ́pàá wà wà wà tó ló wọ̀yà jẹ́ ìmọ̀ tí wà láti ìlú. ìyẹn two thousand eight. bẹ́ẹ̀ni tán bí lọ sí sábó tọ́jú sábó tán lè sí gbogbo mẹ́ tó máa bẹ̀rẹ̀ mẹ́ wà wà. january twenty five twenty eight Okay. alẹ́ awọ pàápà ṣe mọ̀ pé tí ọlọ́pàá bá mú yàn tán tẹ bá já kúlọ̀ àwọn ọlọ́pàá tán bá tó sọ yìí tán bá tán bá fi tó ìtò ìṣe tán bá fi tọ́ yín lára tán bá ìtẹ́ ìṣe ẹ̀ lẹ́ṣẹ́ ohun tẹ́ ìjẹ́ lẹ́jẹ́ àbóyè ẹ̀sìn so adam ó di family mi wá lẹ́nu mi wọ́n wá wọ́n wá wọ́n wá mi wá ẹ̀bọ̀dì mi wá gbọ́dọ̀ mi gbọ́dọ̀ mi wá. níbo ni pé wọ́n à ń gbọ́ bọ̀bọ̀ kan tá a bá níbẹ̀ wọ́n jẹ́ kínní tí wọ́n jọ tí wọ́n pa ní sábó táwọn ọlọ́pàá pa lóru àwa mẹ́rin náà kò jáde nítajú alẹ́ òpin àwọn ọlọ́pàá láti pa lọ́dún náà wọ́n pè é ní Fẹ́mi wà bẹ́ẹ̀ Tẹ́ni wà bẹ́ẹ̀ òbú kan náà bẹ́ẹ̀. ká tó débẹ̀ yẹn sá ṣé ẹ lè ṣàlàyé báwo wá ni ó ṣe di pé wọ́n ro ẹjọ́ sí ẹ̀yìn pásítọ̀ Fẹ́mi àti Henry lẹ́sẹ̀ lẹ́sẹ̀ báwo yẹn ṣe. ó nà mọ́ bọ̀sà. ok ok. ṣe ṣíṣe tẹ̀lé ni. ok so sẹ́yìn ni ẹ kọ́kọ́ dé. alẹ́ bí kọ́ ẹ̀yin kọ́ lẹ́ni tó kọ́kọ́ mú. ẹ̀mí kọ́ ok ok ẹ máa ṣe ẹ máa bọ̀rọ̀ yín bọ̀ bí ẹ bá dé. ẹ̀yin gbà tí tọ́dẹ̀ máa wọ̀ pé for example ó jẹ́ kó béèrè pé ẹni dáhà fún yín first fún one minute náà nígbà wọn sẹ́yìn yẹn fẹ́mi mo bá níbẹ̀ ni. ẹni mo bá ń bẹ̀. nínú sẹ́ẹ̀lì kan náà ni wọ́n fi sí ok. then later fẹ́mi kókè mo mọ̀ but later tí àwọn pastors wá tí wọ́n wá àwọn tí wọ́n tó mọ̀ tí wọ́n náà dẹ̀ ó lè pé ah, ah, pásítọ̀ bàbá bàbá ni ah, kò sí lẹ́kọ̀ọ́ta ẹ̀kọ́ta kó ń wá o gbá àwọn inú àlẹ́kọ̀ọ́ta. Ògbómọ̀ṣọ́ ni wọ́n sọ fún àwọn. ṣé kò sí lẹ́kọ̀ọ́ta inú àlẹ́kọ̀ọ́ta. ṣé ẹ ti jẹ́ pa fún wọn rí ni. ṣé pa fún. fún pásítọ̀ Fẹ́mi. rárá ok. rárá náà mo ní mi ò a ò ṣe ẹ mọ̀ pé igi bójú náà ṣe tọ́pọ̀ a ò ṣe ṣe èmi ò dẹ̀ ní ọ̀rẹ́ àwọn yẹn sìn so nípa dísẹ́ẹ̀lì yẹn tí mo gbé ń bọ wá sẹ́ẹ̀lì táwọn bá sọ̀rọ̀ wáyé wọn wà tó wà lórí pé àwọn àwọn àkọ́bàbàbàbà àgbàdì fámìlì nìyẹn so yẹn sìn àgbẹ̀gbàdì fámìlì nìyẹn so bàbá bá gbọ́dọ̀. Now I want to play the voice notes of some. I want to play. Let me start with one voice note. Ìgbéni yẹn ṣì jìnnà gan. Torí gbogbo bó ṣe ń dún yẹn náà wọ́n máa ba gbogbo. Page number one, we'll play one. sílẹ̀ ní kí kọ́kọ́ play eléyìí. your brother eh? especially that eh, Anu he's a wicked man no. Oh. he has used everybody said he's a very crazy man i'm sorry to say this he has caused a lot of problem he caused a lot of problem he was after me for like donkey years i never knew he's the cause of the problem you know when i ọgbà tí mo wà ní south africa mo kọ mo nílé ìsìkọ́ nàìjíríà ó wá sọ fún mi pé kí n fún un nílé kí n ò fún mi tó kí you know they were nígbà tí mo tún wá padà marry you know it became close like òun àti délé wọn tún wá padà close mọ́ bàbá ọmọ mi ọ̀dọ̀ bàbá ọmọ mi i lost the father of my baby three years ago now all of them they are just in charge of you know wickedness wò ó dáre one thing about me is that téèyàn bá ṣe dáadáa fún mi bí mo ṣe sọ̀rọ̀ àánú tó níbẹ̀ yẹn mi ò sọ̀rọ̀ mọ́mì rí bad mọ́mì is a nice person and I always remember you gan mo dey believe you, pé because I remember ìjọwọ́ la ríra last was about ten years ago now. yes yeah to check on her that time ní. ẹ̀rí yo nígbà yẹn nígbà yẹn tí mo dẹ̀ rí pé. mo dàbí mo wà ní Cairo mo wà ní Egypt nígbà yẹn mo lọ fún training. okay ok ìgbà tó wà ń báǹkì ni mo mọ̀ ṣá. Eh, ìgbà tó wà ń báǹkì náà ni dáre mm, dáre how old are you now how old are you now. <laughs> no no no no no i can't don't worry when we see when we see. ah iwo ah, ni when you see when you see. in two years in two years i'll be sixty. ah okay wow ilẹ̀ òkè mọ̀ o ilẹ̀ àmì ilẹ̀ òkè pẹ́ o ilẹ̀ òkè pẹ́ mọ̀ o that's good few years with fifty ah. ah. That, that's good. How is your family and your your children? They are fine. That's good. Ah, so Bọ́lá Lerira, just me little now Just me little about them. Èwo ló burú jù nínú gbogbo wọn? Èwo ló burú jù? Ẹ jẹ́ mi. Má wọrí, táwọn ṣe ríra tó wá wá sí So. No, tell me. On the weekend. Ṣé you are you in Toronto gangan or in where in Toronto? I'm in Toronto okay Toronto is far èmi fẹ́ move tí ma fẹ́ move gan Ottawa mo fẹ́ lọ because ọmọ mi bá ṣe tán sí náà mo wá yunifásitì tí ó máa lè lọ níbẹ̀ ni mò ń wá kò tí ì pẹ́ tí mm, tó máa lè lọ yunifásitì tó máa lè lọ mẹ́rin although they want me to stay here because Quebec mo ti ń gbé for the past uh, six and a half years now bí mo ṣe ti dé mo ti dé síbí. I got my paper already. Okay. I got my paper. Okay. My, uh, I got I, I work as a kid. kini gun video with the planes I don't like it. It's like an hour, but let me play another one. Hold on. Um, this person I'm playing now, I'm going to play like four voice notes. When I said I have a voice note, this is last born of our Ojo family. Mama Pastor I know Anojo. This is last one. Who's a pé kí spare on boss? you know at times only ní àwọn question because you mo bẹ̀rẹ̀ I'm also máa sọ débẹ̀ kẹ́lẹ̀ mi pé ẹni tó bá and àwọn tó bá wicked they wicked to many people. You understand me? Any yìí bẹ̀ mí gan pé kí n spare on but it's part of weakness bí ẹlẹ́rìí ni ẹni yìí jẹ́ because the way they are treating me they believe that i'm lying against many people in nigeria But when ni ṣe pè mí náà ó pè mí gan pé kí mi ìgbúdọ̀ rìkọ́dù òun ó bẹ̀ mí gan ó bẹ̀ mí gan but i play it i got it ṣé ti yé bẹ́ẹ̀ it's long we speak we spoke more than two hours this boy said that òun kúrò ní wá sí Canada òun ò jẹ́ of this family àbúrò àánú òjò ni o àbúrò Michael àánú olùwápò òjò last born màmá wọn lélẹ́yìí dáre that is a small boy like because ó ti pẹ́ tí dáre ti ń wò mí lórí bíbá bí mo ṣe ń sọ̀rọ̀ sí ó lè máa wò mí ó lè máa wò pé what shit ṣé ó ti yé bẹ́ẹ̀ hmm. kì í dẹ̀ ṣe pé kì í ṣe ní ó ti tó two weeks now tó ti pè mí by tomorrow it will be two weeks or three weeks ó yẹ kí n jáde lẹ́sẹ̀kẹsẹ̀ bóyá màá wá sọ there is a reason because gbogbo ọ̀rọ̀ mi ìta bá sọ ń gbà mí a lot of people believe baby wà láyìn ṣẹ̀mẹ̀pá àbúrò pásọ àánú òjò yẹn last born wọn mo tẹ̀sí máa ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n ó wà nínú Canada bíbá he was in America a lot of ó wá ó lóun relocate wá sí Canada sí Quebec bíbá kò jẹ́ kí anybody mọ̀ àmì Quebec kọ́ sí Canada ètò yé bẹ́ẹ̀ dáre tó bá gbọ́ má bínú ṣá ṣùgbọ́n for a reason okay tó láwọn èèyàn máa bí lè pé ṣe là ń parọ́ mo béèrè question lọ́wọ́ ẹ ẹ ṣáà máa gbọ́ a máa sọ̀rọ̀ we have discussion kó so àbúrò òun àbúrò àánú òjò last born ìyá kan ló bí wọn last born màmá wọn. ṣe rí bó ṣe gùn tó ṣe rí bó ṣe gùn ìkànnì yẹn o and it's about four. I got my paper already. Okay. I got my paper. My, uh, I got. Uh, I work as a caregiver. ibi tí mo play lẹ́ǹkan yẹn tí mo kàn ń sọ fún pé ibo ló wà níbẹ̀ wọ́n gbà tó pè mí mo wá wò pé yunifásitì wo ló da ní Ottawa àmì ní Toronto ṣó ti yẹ yín mm-hmm. normally òun ló pa mí lẹ́yìn you know some people wọ́n máa ti wo fídíò wọ́n á ti wo kíní wọ́n á dẹ̀ edit am I don't I don't edit bí n bá ṣe sọ̀rọ̀ bí mo ṣe rí gangan ni I thought you see òun náà dẹ̀ máa sọ̀rọ̀ yìí gbọ́ ṣó ti yẹ yín some people dey always edit ẹni yẹn sọ pé wọ́n wà after life òun kò sí nǹkan tí wọ́n ní o tí nǹkan tí wọ́n lè ṣe fóun bọ̀ wọ́n lè ṣe mo dẹ̀ ti gbàdúrà fún pé kò sí nǹkan tó máa lè rí ṣe fún ó ní ó ti yé bẹ́ẹ̀ yẹn mm-hmm. ṣèkà fún àánú máa gbọ́ wọ́n ṣèkà fáwọn èèyàn gan to meet up their standard. Ah, I'm a caregiver so I got my paper mo ti get paper mi ah, mo ti get paper mi ah, in fact mo ti get paper mi. Montreal and other places are not expensive like ah, um, Ontario in terms of housing. Yeah, they, but apart from that, the life here is is, is, is another thing. You oh. the people, a lot of people, they, here they, they don't want you to make it. They don't want you to succeed ní ọ̀tá wa àti gbogbo bẹ̀yẹn wọ́n fẹ́ kí èèyàn mẹ́kọ̀ owó kó mẹ́kọ̀ owó àwọn àwàwíkè bọ́dí bíbáyìí mọ́nítọ̀ anigé mi tí wà lọ ń ṣe blogging nǹkan tí ò ṣe kókó so mo dẹ̀ máa ń sọ̀rọ̀ so they just put eyes on me there was a time tí àkáǹtì mi ti blow dada tó jẹ́ pé wọ́n wá yá um, the government and everybody the Nigerian government also and all the congestion of these uh, pastors uh, your brothers and sisters in fact it is well. ó ga o ìgbà tó ṣe wá. Eh? kí ló ṣe. lọ ẹyẹ tí ọyọ sọ pé a máa a máa ríra àti Bùnmi ńkọ. ògùn hmm. wà. àti kí lorúkọ tó wà ní ilẹ̀ Amẹ́ríkà yẹn. what. Yẹ́misí. ẹ Yẹ́misí tó kí ni mama eh, is gone oh my god ó dùn mí o. what wá. ọ̀gbọ́n yìí sọ fún ẹni pé because you are close to mommy. yes eh, ìgbà wo ni ìgbà wo náà máa ṣe òkú wọn báyìí òun làwọn òun oríṣiríṣi ẹ̀ là ń ṣe back to back lọ́wọ́ báyìí. Oh. So you are now settled with them. Oh God. No, no, no. I just, just, I, I need to know business. That's all. Not so much things about me. That's all. But he, he, that your brother never married today, and be a uh, uh, eh, brother Tope, two of them. Yes, yeah, so what is the problem kí ni wọ́n fi marriage wọn ṣe ṣé wọ́n donate ni ṣé wọ́n those people are occultic people they go to church but they are occultic. as I said I don't know much about them. but before you don't know much about them now you know much about them they are your brother our brother and them of the same mother you are born of the same mother now. you are born of the same mother not the same father. ah uh, yeah but <laughs> you know those are family. It, Okay. That's my from my mother's side. And the thing about me, you know me very well. I'm independent. I do things on my own, and I branched out. yes, that's. I've been. I know you for that. So I'm independent. You are the most handsome among them too. You are more than them. You look like mommy. <laughs> out. <laughs> Ah oh my god oh uh, you are going to uh, you, although ìwọ ti wọ́n ló máa miss won't jù you You are the mommy pet. yes so that's why i said we need to sleep. Oh. there's so many things that went on underground. Mm. that i will tell you when we see face to face. Eh? ah and you don't have time gbọ́dọ̀ ti ṣiṣẹ́ ní Canada. i work in the bank in Canada. That's good. Clap for yourself. You're also a banker in Nigeria now. I heard that you're a banker. Clap for yourself. Clap, clap, clap, clap, clap. Dare, my boy, I mi me jẹ́. But I won't look at you with the eyes at the way the, those family treated me. Your brother treated me bad. He's a thief. You have a brother. I know Joe is a thief. He has hand. He disturbed me. He did a lot of things. I don't know that is behind uh, many problems. Mo go through. Of, uh, ó pẹ́ kí I was in Canada when I got my refugee paper then. Àwọn mi ti gba ìwé ìlú o, mo kò gba refugee. Lóní kèmi gbé ilé wá fóun kèmi. Ó ní Sista Bọ́lá, mo ní yes, pastor, mo tún wá respect yẹ o. Lóní let me just obtain your house and give you token. Mo ní what? Owó tí mo ná ń gbà yẹn nígbà yẹn o, about ten years exactly or by October ilé yẹn pé ten years. But I spend more than sixty million. Ó wá sọ fún mi pé kó fún mi bóyá bíi three million gbà yẹn kó gbalé mi just imagine bí mọ́mì ṣe ṣe mo wá rántí gbogbo nǹkan tó ṣe fún mọ́mì ṣé o mọ̀ pé ànájọ àti ìbọn ànájọ especially ṣé o mọ̀ pé is one mọ́mì according to mọ́mì gbà yẹn òun ló rùn mọ́mì mọ́mì láwọn ta ilé ànájọ máa ní káwọn lọ ta ilé torí pé ó ń ṣe pásọ àwọn máa ta àwọn ta tọ̀tà kọ́kọ́ the mommy told me. and gbogbo nǹkan tí mọ́mì ṣe fún wọn wọn ò ṣe fún mọ́mì padà gbogbo all the way he care for, mm-hmm. for them. Yes, you remember I said. Ìgbà tẹ́mi rí mọ́mì ní Gbàgádà, I cried. Mo ní ṣé mọ́mì ni wọ́n gbé síbi báyìí ní ìkan ìlú. Ó ní ó ní kinní nìkan ló máa wá ó ní dáre ó lọmọ mi nìkan ó ní níbùmí náà àtọkọ ẹ wọn máa wálé nǹkan kò mọ àwùgbà báwo ni èèyàn ṣe nílè gbé pẹ̀lú mọ́mì nínú ilé àwọn àánú òjò yẹn òun àtàwọn fámìlì òjò yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ń ba mọ́mì jẹ́ àtidáyò olórí burúkú olórí burúkú tó dàbí ṣẹ́ndí ó dàbí kùkùté ọmọ àlè oh god ah you know ní tí mo ní mo fẹ́ lọ wo mọ́mì náà sọ fún mi ní mọ́tò ẹ̀ẹ́dọ́gbọ̀n àlùkàtà o orúkọ oríṣiríṣi náà wọ́n máa pèèyàn they mean look at me now àánú òjò á máa sọ fáwọn èèyàn káàkiri àtàwọn pásọ àti délé òjò á máa sọ pé èmi o people should not get close to me o that I have a cause that is stopping my life o ta ni kóòtù ń yọ lẹ́nu nínú wọn I'm a prayer warrior and it's not the one that preach to me I just say òun ló òun ló dẹ̀ ń fẹnu kí àwọn èèyàn down their family are cause I tell you ìjọsọ àwọn obìnrin yẹn nìkan náà ló wà àǹtí Bùnmi àti èyí tó wà lamẹ́ríkà ẹ̀mí ìtì ẹ̀ mọ́yẹ́mi síná bọ̀ torí kò wálé yóò wà lamẹ́ríkà pé mọ́mí ló kàn máa ń lọ tó bá dẹ̀dẹ̀ tí mọ́mí bá dẹ̀dẹ̀ ń gbà yẹn wọ́n á fún mi ní bàtà oh my god mọ́mí is great oh god may her so may her beautiful soul rest in perfect peace if it's not because you say we should keep it as a secret i will post mọ́mí on my platform and i will rest i will write on on that so pé kó rest in peace mi mọ́ mi mọ́ ipò wà ní Toronto tó bá lò wà ní Canada màá sọ pé rọ́ ni. I was in America for, four, uh, four, uh, three and a half, four years, yes, before I moved over. So I'm seven years there now. Okay, because there's no paper there, right? Yeah, I got my papers there. So Moshe, can you work permit? So it, went through some bottlenecks. So work permit here went through some bottlenecks. I had to go down more now. Eh, ṣé o ti kọ́kọ́ níwèé l'Amẹ́ríkà kó tó wá sí ká tó tó cross Canada? Uh, the reason why I came to I was in US, mo ti kọ́kọ́ ní uh, temporary clinic in US. So, but the way things were in US was that I was working with someone, which uh, B1 visa, which whereby you work with an employer, mm. and the employer will file for me. So, as much as you pay, watching, bàbá yẹn ṣe fún mi ní trouble because I'm mi mi mi là ń ṣe pé ó mọ̀ mí ní ọ̀sán pàdé ló máa fàṣẹ mi ní other places. ó yẹ ti ní ọ̀rọ̀ pé bẹ̀rẹ̀ jẹ́ jádàmù. So I came to US, uh, Canada. Hmm. But thank God. Okay, you married them when you came to, or you married in Canada? Ah, I'm married since Nigeria now. My wife put them by. Mi Mo ìyàwó ẹ̀ mi ìmọ̀ ìyàwó ẹ̀ ah, ah. mi ìmọ̀ ìyàwó ẹ̀ ń gbà yẹn. Àbúrò mi nìkan mo mọ̀ tí mo kọ̀ rí kó fẹ́ fẹ́ gbà yẹn. Ẹ. She eh. saw you now. was there. Okay, your wife was there. Yes, thanks. she came in. She came in to come and uh, say, uh, say hello to mommy that you are there. Hey. Eh. My boss daughter there. Hey. Eh. Then she saw you. Maybe, oh God, maybe, are you sure? Maybe mo ti gbàgbé bóyá ti escape mind mi. Oh, okay. Òun ló ń tọ́jú mọ́mì gbà yà bí? Ẹ eh, o. Oh, you are together, that's good. You you went to America together and you also crossed together to Canada. That's good. That's the best the best although ah you working in the bank that's good clap for yourself you are better than kò sí àwọn chevron gan ò lè ṣiṣẹ́ wọn ò lè ṣeré lẹ́gbẹ̀ẹ́ yàtọ̀ sí àwọn pásítọ̀ tó bá ṣe fraud fraud kò sí kò sí kò sí chevron gan ò lè ṣiṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọn ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ per hour and they pay good money also at least bank bank pay àwọn ọmọdé tún ń lọ sí school ní Canada that's it. Yeah, yeah. Thank God. And now one more, you know, there is a lot of opportunity now, especially when you have your children. Your children are here. Kò ṣe pé bóyá they are in Nigeria you send money. Dare, you are in Canada. Ah ah. And oh God, and I know that ìgbà tó send message to me, kò ìgbà kì í ṣe ìgbà tí mo màmí kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ rí mi o. Kò ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ rí mi. Àbó ṣe rí mi lórí mídíà ni. Mo ti rí ẹ. Mo ti rí ẹ. You know, ṣiṣẹ́ àlọ́ dé Facebook na ah, account. ìyàwó mi tó fi ń ṣe o. I no dey on Facebook I no okay. on. Okay, that's your wife account, eh? Yeah, I no dey on Facebook at all so mo n Facebook because they dey make really dey Facebook now. people really monitor person you understand. Yeah, but monitor, yeah, monitor a lot of a lot of hidden enemy a lot of hidden enemy on yeah. Facebook. Yeah wọ́n rí wọn bó ṣe ń jẹ wọ́n nígbà kọ̀ọ̀kan tó bí ẹ̀. mo ah. ti fi people like nine ten years ago. Ah. so I only have an Instagram account. Mo chat lórí Instagram. So a lot of people are asking you for money ni. Who are those people? Your friends abi family? Friends, friends. Uh, friends. Uh, yeah. Secondary school mate, university. Uh. You understand? So mo kàn ti ṣe fún them say. You understand? post one nice pictures on uh, Facebook the next thing àjọ ah, fẹ́ you know. ló. Hmm. So I only have close friends US uh, a few friends here ọmọ what's up what's up. Oh, uh, o bá ti ṣáàt ṣáàt mi Yeah, ló ìyàwó ló rí mi media. mídíà. Uh, I saw um, brother in know me, kan ló sẹ̀ mí ní fídíò kan tó ṣe uh, Pastor Anojo. Yeah, mi ìpúrọ́ mọ̀ náà ṣé mo púrọ́ mọ́ ni. Mi ìpúrọ́ mà ní òjò náà ṣé mo púrọ́ mọ́ ni. Lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ gbogbo nǹkan tó sọ́fà ṣe nǹkan tó ṣe and everything àti délé òjò náà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run dáre dáre má bínú fọ lítù tó mọ̀ nígbà yẹn àti tó wàá mọ létà o ó ṣé mo púrọ́ mọ́ wọn no ṣé o mọ̀ pé ìyá kan ló bí ìwà àtànú òjò jọ má bínú dáre ṣé mo purọ́ mà ní òjò má sọ̀rọ̀ ṣé mo purọ́ mọ́. Hmm. mi ì lè sọ tọ̀nà nǹkan tó ṣe fún mi ẹni tó tún dùn mí táyé ẹ̀ ń dùn mí lọ́wọ́ wọn náà ni irú bọ̀dá tọ́pẹ́ òjò yẹn I don't know why this guy that guy is ó kàn I don't know ṣá. that's why I say when we see we talk ní ìmọ̀ bó ṣe rubbish náà ṣe wọ́n ṣe wú ayé bọ̀dà tọ́pẹ́ mọ́lẹ̀ bíi ti torí àánú òjò i don't know that brother mo ti mo mo lálàárí bọ̀dà tọ́pẹ́ ní ten years ago a lot of things mo wá wí pé ah mi ní connection pẹ̀lú àwọn people yìí mọ̀ kí ni mo wá rí i pé wọ́n ní problem pé wọ́n plan fún wọn wọ́n gba contract wọ́n lọ wọ́n lọ sí bí ìlú China bí mo ṣe dọ́dọ̀ mọ́mi mọ́mi sọ fún mi pé ah, ọmọ mi ṣe mọ̀ pé bọ̀dà tọ́pẹ́ náà i mean mọ́mi láìkí bọ̀dà tọ́pẹ́ àtiwọ́ because of ìlú wọn wá ní ah, pé wọn tún lọ gbowó pé bóyá Adenuga Michael Adenuga àwọn lọ gba contract kan lọ́dọ̀ Michael Adenuga pé wọ́n ṣe gbà á wọ́n lọ yáwó báǹkì wọ́n ṣàdúró àmọ́ ohun tó bàjẹ́ ó family fámílì ọjọ́ i know mo, mo rí gbogbo ìran yẹn Ọlọ́run fi wọ̀n mí níjọ́ tí mímì wá sọ fún mi nígbà tí mo rí wọn gbà tí wọ́n wá sọ fún mi ní sọ̀rọ̀ alátìmọ́lá lélẹ̀ wọ́n burú gan i don't know mi ò mọ bí ṣe bí téèyàn ní pásítọ̀ nínú ilé ayé ẹ̀ máa da ó máa nífọ̀kàn tó bá mọ pásítọ̀ wá kò mọ̀ wọn ayé wọn kò fẹ́ bá ayé ẹ̀ jẹ́. I go to Jamaican church so uh, mo gbé mi lọ sí CAC mo lọ sí Virginia na na na na I don't I don't go that I don't do that I I'm wary of Nigerians and I try to stay away from Nigerians. You understand? They, what? they, did they really haunt you to that extent? I said, when we see face what? to face. dẹ́dẹ́rẹ́ no we you know we, you, we like we are seeing face to face mo kàn ṣì wà lórí bed ní pé ìwọ náà dẹ̀ ló jog a máa ṣe fídíò wàá rí ọmọ mi màá rí wá ìfẹ́ one day because tí n bá fẹ́ Toronto sin Toronto is far from here To bá jẹ́ bí Ottawa ń sìn mo lè drive. Ah, yeah, mo máa lọ sí Ottawa oh let me know i will come and oh mo dẹ̀lẹ̀ mo ṣe lọ ṣe passport mi ní two weeks ago ní ṣé o ti pé two weeks ṣáà èmi tó mọ mi tí mo ṣe lọ sí embassy. mo ní ìdí mo ní ìdí link ní ọ̀tá wa because date tí mo rí is September. Oh, when you just wọn ma ní oh God wọn ma ní those people are not so serious o oh. tó bá kàn débẹ̀ tó bá kàn débẹ̀ ó máa kàn lé wọn máa kí n lérò pọ̀ tó bá kàn tètè débẹ̀ láàárọ̀ wá ti make sure pé tó bá nílé lọ wá ti book bóyá bí hotel kò lè ju hundred dollar wá kàn sùn síbẹ̀ yẹn pé okay wá come tomorrow what tó bá ń book lọ́la yẹn wọn ò ní fún time àwọn tó dẹ̀ wà ń bẹ̀ tó bá rí wọn náà tó bá débẹ̀ wá rí àwọn tó yẹ pé wọn ò tiẹ̀ fi Tinubu sí picture wọn fi sí embassy tí gbogbo ẹ̀ rí jákujàku so but when you, when you get there sef you will see people working there you will see that okay àwọn eléyìí ojú ẹ̀ òní you are better than you know mi ò sọ sorry o but but tó bá yàn débẹ̀ mi ma èmi ò ní picture mi ma ní nọ́mbà wọn lọ́wọ́ i just pump in there ni o torí ń jàre tí mo débẹ̀ wọ́n kàn ní. jẹ́rí pé mi and it's a four. mo ti wá nọ́mbà lórí bẹ̀ wọ́n kàn ní august kí mo ti book tẹ́lẹ̀. a lot of um, what ti ṣe é ti i don't have a secret and i don't have anything ẹni tí màá ti lè sọ lẹ́yìn mi ní sọ lójú ẹni tí màá dẹ̀ ti lè sọ lójú ẹ̀ mi ní sọ lẹ́yìn ẹ̀ you see the way i do talk you see bọ́sẹ̀ kọ́kọ́ gbọ́ àwọn a lot of ọ̀rọ̀ mẹ́ẹ̀ tó bí ìfẹ́ release àwọn àwọn ọ̀rọ̀ tó sọ nǹkan tó ń ṣe fún nǹkan kan mẹ́ẹ̀ so ẹ mọ̀ òun náà sákúrò ní ọ̀rọ̀ he doesn't want to um, like marry me ìfẹ́ so much Me the very come gbó bó dẹ̀ ti release àwọn some details you know mo kàn béèrè pé kó béèrè báwo ni school I mean, Toronto nǹkan kan bẹ́ẹ̀ yẹn yes actually That's my plan. And that's what I was trying to do. Okay? Look for school for my daughter. And um, if I want to travel, ọmọ mi ti over 18, you understand me? So, a lot of things wà bẹ́ẹ̀ tó but Wọ́n ti kọ́kọ́ tí mo but kẹ́ mọ̀ ni pé, gba tí mo bèèrè lọ́wọ́ ẹ̀ pé gbogbo nǹkan pé ó ti ń wò mí, ó ti ń wò mí tipẹ́. Mo dẹ̀ bèrè pé fídíò tí mo ṣe nípa Àánú Òjó yẹn, because mo rò pé mo ṣe fídíò kan tó wú viral nípa Àánú Òjó that's three years ago tí mo tún try láti pe àánú òjògan wọlé pẹ̀lú nọ́mbà mo ní nọ́mbà so he didn't pick I call him when I was on the live chat pé kí n wá béèrè nǹkan tí mo ń sọ ẹ̀ bóyá mo purọ́ <laughs> you know me maybe I lie you know so wá ní fídíò yẹn ni wọ́n send it sóhun that was about two three years ago so mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ìgbà tó dẹ̀ wò láti gbà yẹn ló ti ń rí mi so but ìgbà tí mọ́mì wá kú ní mọ́mì died twenty nine oh èyí ló pé one month no yesterday àná ló pé wọ́n mọ̀ tí mọ́mì kú so wọ́n ní wọ́n fẹ́ ṣòkú ó ní ìyànlọ́wọ́ aṣọ kókò ń sọ fún mi ó ní mo bèèrè lọ́wọ́ yẹn pé ṣé ọ̀rọ̀ tí mo sọ nípa àánú ìjò ṣe irọ́ ni ọ̀rọ̀ yẹn ṣe irọ́ ni àbóòtọ́ so àwọn yòókù fídíò yẹn ó ti gùn gan mo fẹ́ play voice note àwọn senator àtàwọn pastor kan ó ti yé but kì í ṣe old one o so tó kọ́ má lọ dàbí pé bóyá àwọn èèyàn máa sọ pé bóyá fídíò tí mo ti ní àwọn voice note tí mo ti ní tó ti pẹ́ recent one ni so and I want to like bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó láwọn kọ̀ọ̀kan tó yẹ kí òun edit but èmi ò kí edit fóònù mi kí n tó sọ irú gbogbo information mi tí mo go síta ń sìn irú information mọ mi pé mo ní mo mo ṣe school ṣe Toronto ni so àwọn èèyàn mi but kò má ta o mo lè ṣe ìdàrẹ́ṣẹ̀ rẹ ti yẹ yín jẹ́ mọ́ pé ẹ̀hẹ́ àwọn pé mo dẹ̀ ń pariwo mo lọ sí nàìjíríà mo fẹ́ lọ sí nàìjíríà because ó ní ìkọ̀kọ̀ tí mo kàn rí kò ní ìdẹ́jọ́ púpọ̀ ó ti yé òun náà lòun ṣe passport ẹ̀mọ́ pé màmá kú wọ́n dẹ̀ fẹ́ ṣòkú màmá ní ṣé july ni àbí august àbí nǹkan kan ṣá lọ́nà fẹ́ ṣòkú ṣé ó ti yé bẹ́ẹ̀ so ṣẹ́rí gbà tí mo bèrè lọ́wọ́ àbúrò tí àbúrò ìyá ẹ̀ kan ìyá ẹ̀ ni tí mo bèrè pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn irú àwọn ilé ìsìn tó bá nídìí owó sísá bọ́lá ṣé mo lè rí nǹkan kan mẹ́ẹ̀ but mommy náà is good to me ṣé o ti yé bẹ́ẹ̀ yẹn is very good to me dáre yóò máa fọkọ ẹ lọ́rùn láàbúrò mi kan tó ń fẹ́ gbà ẹ̀ that's bimbo ṣé ti yé so i have voice note ti voice note ti kì í ṣe àwọn senator ti ódòdó wọn náà ṣé new senators senator, senator i have the the one but you know i have some voice note ṣáá kò ṣe nǹkan tó bàdó mo dẹ̀ béèrè lọ́wọ́ wọn sọ pé mo lè play but ọmọdé yìí sọ fún mi pé kí n má play ó ní kí n cover akínní hàn but mi rè pé ó fẹ́ cover akínní because láti ọjọ́ yẹn and since that day àmì tí ìpè mi rẹ̀ tí return call torí ngbà yẹn you know mi ti return kó dẹ̀ lè sọ pé má cover má open voice note mi ó sọ̀rọ̀ gan nípa délé gbogbo tí mo sọ wọ̀nyẹn pé délé òjò náà ṣe tí àánú òjò ló sọ yẹn sìn ní tí mo sọ pé délé òjò ń ṣe hmm, ó kàn fáàmù ẹ pé ó ṣe fún mọ́mì ẹnu ọlọ́rọ̀ láti wọ́n ọ̀rọ̀ yẹn gùn and three times ó bá cut á tún pè padà àbí kí n pè padà eléyìí tá a sọ̀rọ̀ yìí one hour plus ni eléyìí lásán eléyìí another one wà tó tó thirty minutes kan wà tó tó forty minutes so I have about four of it ṣé ti yé ọdọ́ òní kí n cover on but you understand me ó ní kí n máa jẹ́ kó ní òun fẹ́ kọ́ mọ́ ó dẹ̀ lè jẹ́ game ìgbà tó ti pé four years tó ti ń pè mí àbí tó ti rí mi àbí three years tó dẹ̀ ṣe pè mí for recent of recent ṣé mo pé nǹkan tí mọ́mì ṣe fún mi sí mo sọ tí mọ́mì bá bad bad bad like that màá sọ pé wọ́n bad but mọ́mì ò bad sí mi ó ti yé but wọ́n ti kú sí ní four years ago ní two thousand and twenty ẹni tó tún pè tó pè tó máa ń plead fún mọ́mí tó máa ń plead fún àánú òjò ń gbà yẹn. wèrè kan ti send message sí mi. mo ń bọ̀ because a lot of people torí ẹni yìí mo ń bọ̀. mo But this person send me note, send me message that is long now. 无法我不元，无法我 i n 里 s 面升级。啊，OK。 ọmọládé tèmi ayọ̀mí ti dé olùwàṣeyì please i want to check um, i don't know what happened to my phone kíní kan lọ ń sìn ni mo lọ sí kíní lórí kíní one message wọlé kan báyìí ẹ tó máa ń send message yẹn mo fẹ́ wọ nǹkan tó sọ so a lè fi yé mi okay a lè fi yé mi ẹni tó ti máa ń check it for me lórí bbss yeah yeah yeah eh, eh, eh. okay only just time in mi ni you know i do have a eh, twice yẹ pé mo ti eh? Mama, ni mama she ní màá máa ṣe design fún ara so Lara, ó kàn jẹ́ pé vocational school yẹn wọn ni ṣé vocational school ṣé wọ́n máa ń fihàn lówó lórí vocational school lórí bíbá yìí sìn wọn ò tún ní fún mi ní tí bá ti sọ french mo máa ní problem french school náà ní kí n lọ ń sìn ná mo mo ti lórí tí mo fẹ́ fi lọ french school tí mo fi lọ french school ẹ jẹ́ kí n travel ọmọ mi mà ló mà níbi máa ṣiṣẹ́ àdìsẹ́ àti mo ti ṣiṣẹ́ mo mà ti ṣiṣẹ́ mo mà ti ṣiṣẹ́ mo mà ti ṣiṣẹ́ gan láyè mi <clears throat> ẹni bá jẹun lóko sàn ni àbẹ́ tó bá mi ò tẹ̀ ṣe wà yìí mi kò lè check it for me now so that tolúwa ni I, I don't know. I don't know what happened. Are you sure this uh, network is, I mean, this Wi-Fi is working? Somebody send me, check the BBSS for me. Uh, should I give you? I I wanted to. Somebody calling voice note. Welcome to your Kudo voice messaging service. somebody's ah but you get there. Mary Daniel orí ẹ̀ ti bàjẹ́ Mary Daniel ayé ò dẹ̀ ní dàkọ̀ ní bẹ́ńṣọ́ fún ẹ Mary Daniel you know being a long time now for the past three months now you have not been sending message to me since you said you want to deport I mean you want to report me to Prime Minister you want to report me to Immigration of Canada you want to report me to how many people you said you want to report me to simply because I was talking and I was giving some evidence about things that happened to me that you that you guys used to say she's a liar she try to put people down she's lying is it a lie ṣé mo purọ́ he say i should not i should not record uh -huh. and so when i record and it's going to be good for me as evidence those people they they set free from prison this one time playing see orí ẹ ti burú beri daniel so you say you know him there you know Dare very well and so fucking what even if Dare is the one that's your headache Because I remember the time you were busy sending me threat messages. And I was wondering, who is this person sending me message? Lórí ẹ̀bùrú, Mary Daniel, ayé ò ní bẹ́ńṣọ, kò ní bench fún ẹ. Let me read your message. Ó ní hello bola, Hello bola. you should go back to school. Kò ní dáa fún ìyá alájà ẹ̀. to speak speak fún You kò ní dáa fún ìyá alájà ẹ̀ Mary Daniel. You know, mo polówó ẹ̀fọ̀ fún ọ, kò ní yẹ ò ní ṣoríire. Or you should go back to school and learn about privacy. Are they learning privacy at school? Do you think if I keep things, if I've not been keeping things for like years, do you think these people will torture me? If I've been speaking out, do you think they will go to this extent? So there's, there's some things you must not keep secrets. This is what you've been saying to people. Are we in the secret society? You want me to go and join secret society? You say I should go back to school and let secret society or what? Are they are they studying so so so secret society in school? I don't understand. Orí ẹ ti burú. Orí ẹ ti burú. You call him, you tell him, is he going to beat me or what? Kò ní yẹ. When I've been talking and they said I lie against I know Ojo, what have kí ló ti ṣe sí ọjọ́ tí mo ti sọ? Ṣé o sọ pé o mọ̀ rí? Àbí òótọ́ ni nǹkan tó sọ? you always say that you don't look pa. You always spoil people's life and this and destroy your page. Ori eburu destroy my page i destroy you with my prayer try it ayé yín ò ní da kò ní bẹ́ṣọ́ fún yín ẹ̀yin olùṣèlú no yìí when people do it bad then them ṣé nǹkan tó sọ ń sìn mo ní ṣe pa máa ní òjò dẹ̀ no ọ̀rọ̀ dẹ̀ sì pọ̀ mbẹ̀ stop it now you want me to continue because i say i want to stop it now you now send message to me quickly that i have to continue playing it's long it's a the chat alone is about two hours something the voice note and the àwọn senator àwọn gbogbo nǹkan yẹn torí bó bá ti ṣe wá provoke me so i will tell you now let me play it let me play them i'm not going to play it for you if you want to use this message so that i can say stop it people will hear it so i continue to play it i may not play it now for what you have said and it's not because of you and because you want to say this so that i can be i can get provoked and then i will be continue playing it I just want to tell you, if I want to play this, now it's about five weeks now. Tomorrow will be five weeks. Tí mo ti lọ ṣe passport mi. Ọjọ́ that's three weeks ago ló ti pè She Ṣé mo dá lóhùn? Ṣé mo sọ̀rọ̀ ẹ̀ látijọ́ yìí? Ọ̀rọ̀ tó sọ mo bere question yẹn now. Ó ní kí keep òun ṣe bóun náà ti ń wò for five years. I mean sorry, á ti máa wò for five years. Ló ti ó ti ń wò mí ti pẹ́. Bí mo tún ṣe wà igan, ó tún lè jó òun mo ṣe wò pé àbí ìyàwó ẹ̀ ni and this very Daniel have been abusing me seriously Be sending me text message and there was a time somebody in Canada was sending me I'm working in the bank maybe you can do this and that and that and that I always bring them on the social media post them please fuck up don't tell me rubbish what is not Mary Daniel you go to that website Oh, rank nǹkan kan rí olóṣì olófò tá a bá mọ̀ yín rí a ṣe dáadáa fún tẹ́ máa ṣe bí Goliath káàkiri lẹ̀ wá fún you are useless to them you telling me to go back to school Yeah. how many education Yeah, ni. Yeah, ìyá ẹ ló kọ ọlọ́run lọ educated ni ló ṣì. Let me read your nonsense. Bola, you should go back to school and learn about privacy because it is really bad and unprofessional ṣé must sọ pé professional professional to record someone and play it without the person's consent orí ẹ̀ burú má ṣe lọ gba má ṣe lọ gba driver license lórí ẹ̀ má ṣe lọ gba permit ni bullshit stop doing that this will make you lose trust and nobody is going to want to do anything or business with you. We don't do criminal things here. We don't do secret courts here. Bola is not into secret courts. My business is not a business you cannot discuss outside. I don't do fraud. Let me tell you the kind of business you cannot discuss outside. You cannot discuss business of fraud, outside you make it secret you cannot discuss also drug sellers cannot discuss discuss it openly okay they discuss it secretly all those crime things business people who selling bad bad things to the society those those ones selling firearm for the country that is not that that is not uh, legalized is a secret thing so all those secret things secret business i don't do it okay so those who do secret business don't come for me Don't come to me. I don't do it. Okay? The kind of business I do, I can sell clothes, I can sell cars. You understand me? Uh-huh. Even houses. Yes, that's business. I can discuss about um, uh, politics. I can discuss about how the society going to be free from crime and bad, uh, you know. That's what we are doing. We're talking about this business dignity and decency here. So, no secret support on my platform. No, understand? Uh-huh. I, I at least three it's not even the one I wanted to play first, but I'm not regretting it. And I've not played concrete area. Did I play any concrete things today? She want me to play it Kokiori Facebook boss. What he's saying about his brothers and sister is what they did to him. And if anybody can do that to their mother and do that to their family, to themselves, they can do anything to anybody. And those of you used to say that maybe ah, somebody is lying. Ṣé àbúrò? I know just who is watching. All these wicked souls, they are part of the people who destroy my page. Because the thing is hard for them, it's not because they don't like me. But it's the thing they don't want to. Ní tó bá jẹ́ pé bí mo wà máa tí mo bá wọn bú ọ̀tá wọn tó yẹ pé wọ́n ń ṣe burúkú tí màmá sọ pé ṣé ìwọ pé ìtẹ́ ń da ayé wọn láàmú àwọn àwọn èèyàn burúkú tí màmá ṣépè fáwọn tó jẹ́yàn rẹ̀ tí màmá bá wọn ja ìjà wọn de wọn máa péjọ sórí bíbá àwọn evil wọn àpéjọ a ní Let me read the finish, Joe. Mm, make you lose trust and nobody want, going to want to do anything or business with you because you don't have confident, confidentiality. I knew Dare very well. Cabo, congratulations. Well, and I'm going to send him this show you are doing right now. Bá share to 20 times o lè share fifty fifty times báwọn pásọ yìí máa ń sọ so that kó lè rí dáadáa má ṣe ẹyọ kan ló ṣì ìwọ to jẹ́ pàkúdà ya ni àmẹ tó jẹ́ wà máa lẹ wà máa lo wà ń tòrò ń tò sí let me know you you are in Toronto aláyébàjẹ́ useless fellow you go to the website you don't buy anything you don't, you don't patronize somebody ó lè jẹun tó ti jẹ kó wárí tó ti jata wárí tá ti ṣoore fún rèé wọ́n wá débẹ̀ wọ́n wá máa ṣe gbé lórí burúkú aláìmoore òun ló máa pa yín dànù. I know that very well and I'm going to send him send the show you are doing right now to him so stop it and it will also spoil your page stop it ẹni gbogbo àwọn ẹni tó bá ti ń ó ní from okay from subscription ó ti subscribe sórí platform uh, sórí website mi àbí ó subscribe sórí website mi ó dẹ̀ rajà ń bẹ̀ ó dẹ̀ ṣe ìwọ̀n kó kàn fi ń tọ́jú ayé mi mi kọ́ mọ almighty tọ́jú you mi almighty God slay you mi rí mary kí ló mary daniel May Almighty torture you. May Almighty God torture you. You have been abusing me so far for long time. Oh Lord God Almighty. Kò sórúkọ tó ti pè mí rí. You call me blackmailer, you call me liar, you call me many things. Which I don't know you. Now I'm I'm confirming some things and you are still telling me that if I play it again, that yeah, I don't have confidentiality. I kí ló ló pé you say I should go back to school. Mo mọ̀ pé ìyálà yẹ ló kọ́ Ọlọ́run ní ẹ̀kọ́ mi mọ̀. Mi mọ̀ pé bàbá ńlá bàbá ẹ̀ ló kọ́ Ọlọ́run ní ìwé. Ọlọ́run tó dáyé àti ọ̀run gbogbo àwọn tó yọ mí lẹ́nu tí wọ́n fún mi lówó àtàtì ṣoore fún tó wá dogun fún wa. Ọlọ́run bá wa sílé wọn dànù lórúkọ Jésù. Bá wa expose wọn ọkàn wọn ò ní balẹ̀ Your mind no go touch ground, oh my enemy. and it's going to spoil your praise. <laughs> anybody that spoil my page anybody that want me, don't want me to grow anybody that don't want me to make money in this Canada Olúwa jẹ́ kí ilẹ̀ Canada kó gbé àwọn ẹ̀dá bẹ́ẹ̀ mi lórúkọ Jésù ó yá Canada mo pàṣẹ fún Oya ó yá gbogbo ẹnikẹ́ni tó bá ń tẹ orílẹ̀-èdè orílẹ̀-èdè Canada tó bá wà lórílẹ̀-èdè Canada níbikíbi tó bá tẹ lórílẹ̀-èdè Canada tó bá lòun ò ní jẹ́ gbádùn ò ní jẹ́ ìsinmi ò ní jẹ́ kọ́mọ mi gbádùn ò ní jẹ́ òsinmi ò ní jẹ́ mẹ́ẹ̀kọ́ owó ò ní jẹ́ ṣe rere lórílẹ̀-èdè mo gbàdúrà orílẹ̀-èdè Canada ilẹ̀ Canada ó yá gbẹ̀dà bẹ́ẹ̀ mẹ́ ó yá gbẹ̀dà bẹ́ẹ̀ jẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ máa jẹ wọ́n máa jẹ wọ́n máa jẹ wọ́n ó ebi wọn kó máa pa ẹ́ Mary Mary Daniel ṣọ́ orí ẹ o you say I should stop it it's not because of you I want to stop it All right? What did you mí o máa tó tẹ́ tọ́ bá ti bí ìyá Mary I know it is you Mary Daniel o tún ti sẹ́ndì me? olórí burúkú <laughs> olórí burúkú so you been telling me to go and upgrade myself abi only this is why i'm being only eh, this is why i say you should go and upgrade yourself you always don't understand simple english ayé ẹ ti bàjẹ́ ṣé ìyẹ́ ṣé ṣé ṣé queen eh, má jẹ́ dárúkọ yìí ṣé queen english àmì queen english ṣé báwo ni ṣe wà mo bọ̀ lọ́jọ́ ìka ná olórí burúkú ni ẹ dìbèrè daniel ó máa ń fẹ́ kí n máa ṣe advert fún ẹ àdẹ̀mọ́ wèrè ẹ sọ platform ẹ fún wa lórí social media sọ bí tó wà sórúkọ ẹ̀kọ́ ká fẹ́ rí ẹ má send email sí mi mọ́ olóṣì olóṣì olórí burúkú olóṣì àwọn àwọn onítọ̀gbé certificate ara Toronto ó mọ́kọ tí kìíní pè ń gbà yẹn oní ara Toronto. ó ti jẹ́ kí ó tún fẹ́ jẹ́ kí ó tún yẹ àwọn èèyàn tó máa máa béèrè pé what is meaning of certificate of ara tòótọ́ nígbà yẹn wọ́n máa fi ń bú wọn nàìjíríà ni lóṣì. ó ní this is why I say you should go and upgrade yourself so ebi àti ẹ ti jọ jókòó tẹ́lẹ̀ àtijọ́ sọ̀rọ̀ pé kó lọ kí lọ upgrade lóṣì <laughs> Mary Daniel orí ẹ̀ ti burú Daniel orí ẹ̀ burú <laughs> olórí jẹ́ yìí olórí bí orí jẹ̀kí this is why i say you go and you <laughs> go and upgrade yourself <laughs> you always okay bring money Kaukudi. when you give me money i'm going to upgrade myself pay for one year and then pay give me the school fees if i'm not going to go and upgrade myself leave other things the food leave it i will i will register myself full time and I will upgrade myself ṣẹ́nu náà fi ń ṣe ni ẹ̀yin tá a sọ owó tá a ta fún lówó ṣe fún wa rí ẹ̀yin tẹ́ ẹ jẹ wá ló ṣe ẹ san ẹ̀yin tẹ́ ẹ jà wá ló lè ṣe ẹ compensate wa ẹ̀yin tá a ṣiṣẹ́ fún ṣe ẹ sanwó ẹ̀yin tó yẹ pé slave lè máa wá káàkiri ẹ̀yin oppressors. bring money now i will go and upgrade myself àbí màmá arápálá mi ni màá tún lọ máa lọ yáwó mo yáwó sanwó lè máa tún máa yáwó láti lọ sí school because èmi àti ẹ fẹ́ ṣe competition ni. You told you sent me a message and I put I read. I read and I write. What is it? So I should go and upgrade that. Uh, eh, come and say, me mi àti waje jẹ́ kíni. Wọ́n jẹ́ lọ́yà mi jẹ́ kíni. Àwórí ni. Mary Ogaga. Mm, Mary Ogaga ma ti kú. Bọ́lá. Mary Daniel. Hmm. This is why I say you should upgrade yourself. Let me just read it. Go and upgrade yourself. Uh, you always don't understand simple English. Okay, thank you. Bola, go and Google and check the meaning of privacy. Hmm. ṣebí Google ní tíṣà ẹ màá bè màá Google mo máa bèrè nísìnyí fún ẹ olóṣì màá sọ Google sí not secret content cut okay okay not secret court i know it's not a secret court i'm just and I'm, i'm trying to i mean i'm expanding it to you idiot ni you see privacy i'm telling you that privacy about this thing tó bá jẹ́ pé wọ́n náà dumb you should know that mo kàn ń expand ẹ ni mo dẹ̀ try láti add more things to interpret it in different way for you i'm not saying the mini is a secret court, but having a privacy Eh? Everything, you should make it secret. Everything, you make it secret. I'm just telling you, I'm just preaching it to you. Koko Shidano. You don't understand. It's not secret code. What is it? When you say eh, they cannot tell you something. Ọ̀rọ̀ mo ti sọ pọ̀rọ̀ tí wọ́n bá kí n gbọ́ má sọ fún mi. Ọ̀rọ̀ tí mi ò dẹ̀ lè sọ ṣe bẹ́ẹ̀ náà sọ tèmi tí mo sọ lẹ́yìn sí mi o. Ṣé mi náà sọ fún bẹ́ẹ̀? Ṣé mi sọ ni? Bí mo ṣe ń sọ̀rọ̀ Did I? Did, Do you see me um, moderate the, the voice note? Or do you see me um, kí ni mo máa pa ṣe máa put it? Bóyá orí mi pé do you see me editing anything? That's the way bá ṣe ń sọ bí ṣe ń sọ ló ń sọ̀rọ̀. Ó dẹ̀ níbi tá number one lélẹ̀ kó wá gbọ́. So shut up jọ, okú sì lọ. Mm Let's see. This is okay. No. ọ̀dẹ̀ ọ̀wá sọ̀dẹ̀ta olórí burúkú ó ti yé mi ó sọ pé kì í ṣe dáre ìwọ kọ́ ló ní To yìí tó bá jẹ́ ìwọ ló ní kinní yìí á jẹ́ mi ti o I wish I hope it's not dáre that owns this or or the the wife. Because Mary have been abusing me for long. If you are the one, you not find it funny. You know you're a baby boy to me. Like ọmọ kékeré. our brother ẹ̀ tó ń ya wèrè yẹn. home wọn I bú. A dì Physically and spiritually. You know I'm a stubborn person. I'm very nice, but you can't take me for a ride and take me for nonsense. If I look at you, tí bá kàn ń wò ẹ́, mo kàn ń wò ni, ẹ̀rù ẹ̀ ò torí ò lè pààyàn kó jẹ́ tó bá tiẹ̀ já lágbára tó bá pààyàn ò ní sọ pé wọ́n ló pa tó bá dẹ̀ dáadáa ìwà mọ̀ pa alágbára alágídí lọ̀gá alágbára tálágbára ogun ò bá fẹ́ dáràn. I wish you I just wish you are not like this Mary that been sending message to me long time that always bully me abuse me I hope you are not the one sha if you are the one I will deal with you. Ode you are calling me Ode ṣé àwọn brothers ẹ̀gbọ́n ni àbáwọn sisters ẹ̀gbọ́n olóṣì ṣé àwọn brothers àbáwọn sisters ẹ̀wọ̀n gbọ́n àbí mọ́mí ẹ̀gbọ́n tó mi I should go and upgrade myself kí ni communication ìyá ẹ̀ ntí ìyá ẹ̀ ti ṣe ntí ìyá ẹ̀ ṣe tó bá ti ẹ̀yẹ kó kàwé ntí ìyá ẹ̀ ti ṣe láyé ṣe ntí mo ti ṣe láyé ṣe ìyá ẹ̀ ṣe ni àti mo là kọjá gan tó máa fi sọ pé go upgrade yourself ṣé ìyá láyé ẹ̀ là kọjá ni olóṣì tẹ bá ti rí ṣòro kékeré báyìí gbogbo lẹ́yìn máa ti dàrú gbogbo nǹkan máa ti ṣe bákan fún yín ẹ̀yin ọmọ òfò ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ olórí pàràkàtà olórí bí orí olúmọ rock tó bá sọ pé wọ́n fún àwọn máa sọ pé wọ́n náà máa wúra wọn orí wọn kàn dàbí ó kàn yọ ogun olórí ńlá òṣì kan You better stop it now. I will, I will open it. Okay? It's because I just want to stop it. I don't want the video, you know, to continue. That's why. I want to play for it. And so people will not have something to. Àtọ́jọ́ tí o ti bá I want Mary Daniel. For the past one, me, going to be one year soon. Since I just mo ti open, open kìíní yẹn. I opened that, uh, my website, uh, eh, 11 months ago now, or 10 months ago, 11 months ago, or 10 months ago. Have you ever, since the day that place was open, you have been sending messages to me, go and bully me there, hacking to that place, destroying the page? Did you ever patronize me? And you are saying that people will not like to do business with you. Did you patronize there? Did you ever show me love? You never show any love. You only go there to bully. Olórí burúkú ni ẹ́. If you are not, if you don't like my page or you don't like what I'm doing, why do you stick to me? All the enemy that destroyed things. All the enemy are the one clicking, glitching, and I mean touching themselves to the platform, blocking the real people. May Almighty May Almighty thunder strike all of you, you enemy that always block my view, block my progress and success. Kò ní dá fún Don't worry, another day I'll blow it. If you say that again, you bully me again. I will post, I will play everything guarantee. Ó tún ti send another one shit. ẹ ìwọ tó wà níbí báyìí sìn ṣé o mọ pé bó ṣe bú mi Mary ó lè ní tètè nínú àwọn ọmọ bàbá ẹ àtìyá yẹn ṣé dáàdi àti mọ́mọ́ ẹ ṣé ó lọ school àwọn ẹ̀gbọ́n ẹ tó lọ school tó useless yẹn kí ni wọ́n ṣé wọ́n kàwé àwọn èyí tó ń jalè nínú ẹ náà ṣé wọ́n kàwé ni yóò ti wọ́ nípa stark literature àwọn tó àwọn ohun gangan nìwọ ìwọ gan tó ń sọ yẹn with your education you are useless aláyé bàjẹ́ I challenge your hands. I challenge your fucking head. Number be show your face. If I'm not going to come for you or your family, call me bastard. A lot of you that pẹ̀lú gbogbo education wèrè yìnyín. Eh? gbogbo yìnyín ẹnìyẹn mo ní mi tẹ ní nǹkan méjì tí mo ní nǹkan mẹ́rin ọkọ tó fẹ́ sọ fún yìí ó kàn fẹ́ provoke me I will play the remaining one don't worry I will refresh it I will use it to start I will play all everything the all the voice note all what you said I'm going to play it bring your letter I will now sue you for all the money I've dashed you when you are small, when you are still a beggar. When you are still a beggar, motherfucker. Idiot. Motherfucker. Idiot. so people will run away from me. I do tell you, if you know you are you you have a, a bad uh, this thing, okay. When they when they called me, why did they call me? ṣé ó me. mí ni pé ah, Auto Bola mo tẹ máa ń rí ẹ me. wà stress mi tó wà yẹn mo ní ọ̀fà kan fún ẹ kó sọ pé mo ti help òun rí ṣùgbọ́n tó pè mí so kí ló pè mí fún wáyé tó fi pè mí ó kàn pè mí pé mo mi ti kú ó dẹ̀ send pictures mi tèmi kan bá tún lówó máa yára ah, pé come dá o ilé lẹ́fẹ́ ní ó yá send account number kí n kọ́kọ́ dash ẹ ní two thousand three thousand dollar pàtí mo sọ pé à ah, gbogbo nǹkan tiẹ̀ lọ dédé yẹn kó ṣe sọ pé àtọ́jọ́ tó ti rí mi ti máa ń complain mi kó ṣe sọ pé tó bá jẹ́ èèyàn tó ṣe gidi àbí tó bá pé owó náà wà nílẹ̀ owó lówó ni wọ́n send your account number I just tell you what happen you having stress anytime you have just things like that you have stress just send call me I will help you that's what I do do for them then I do it to their family I do it to the sister ṣé mary o tún ti sọ fún mi o tún send message Hey, I've played the many war. I've played the many war. You are sending message. I'm not going to read it again. I'm going to play it. <laughs> they, they, they, cannot, they cannot use you to distract me. I have evidence and enough evidence against you guys. Okay? Most of the time, they will call you. They will tell you to call us. Call me so that you can Bulgari. You are doing something. You are doing great. But now the great, whatever great you are doing now, we contribute to your success even when you are growing up. Have you ever contributed anything to our life than to put, I mean, contribute down for? You motherfucker, you failure. With your education, tó bá education you máa ń kọ́ wọn ní moral ni. Ẹ̀yin wicked, ẹ̀yin educated witches and wizards, educated illiterates, educated wicked so, educated olè wọ̀nyẹn. Ẹ kò sí lọ. educated evil ó fẹ́ kí n máa sọ nǹkan tẹ́ fi education yín ṣe olè ripping people olófo they somebody that don't even go to school but they they they you know they start God knows them and God they they they have um they they they are I mean decent they decent people and godly people. But you, you go to school. I, I'm, I don't condemn education. I never condemn education. And I am. I'm educated. If you don't know, what do you call education? With your wicked souls. Ọjọ́ just see yẹn pè mí ẹ̀ náà, What ti ń rí mi tipẹ́ náà. Ó kàn fẹ́ sọ fún pé òun ṣiṣẹ́ bá báńkì òṣèlú ló ti ń ṣiṣẹ́. Wọ́n dẹ̀ eh, you didn't have your paper. He was shocked when I said I have my paper. He said, Èmi ṣẹgbẹ́ nígbà tó pè mí ní kinní, èmi àtẹ̀gbọ́n ẹ̀lẹ́gbẹ́ náà. Èṣé mi wọn ò lè ṣàlàyé lórí èmi bí èmi ṣe ń ṣàlàyé lórí wọn yẹn tí bá rọmọ yẹn gbà máa fún lówó àti sábọlá wà fọkọ mi lọ́rùn ni tọ́mọ ní àìkiri kan tọ̀ mọ́ ni send your account number this is what I do today how many of them can do that to you and say they want to come out and tell you that they are big they are big today I will jara well oh. anybody abi are you are you the one helping me to to to to to to <laughs> what tell me what you have done to me to help me even to communicate with people i am ṣé mo ń gba interpreter ni <laughs> olófo ọ ìwọ ló fọ̀nà airport wọ̀n mi àbí wọ́n ló ra ticket fún mi wọ́n ló ṣe visa fún mi àbí wọ́n ló gbé mi débi tí mo dé olórí burúkú ni ìyá yín ni tí bá pọ́n ilé tó bá ṣe bí olórí burúkú máa jára o ẹ o gbé àbò dáhùn tó bá lọ́mọ ta ni ta bá pọ́n ilé ta bá gbé ẹ e sókè tó bá sọ pé olórí burúkú ni ẹ tó ò tí ì fún mi lówó tó ò dẹ̀ dáṣọ rómi tó ò lè pè mí lárugún tó yẹ pé àwa láti contribute sí success ilé yín rí kò sí kí lè yín gan dókè lẹ́ni àwọn àṣẹ àti àwọn eléyìí àti ṣe dáadáa fún wọn rí náà ẹ sọ ohun tẹ ṣe fáwa ẹ ṣe nǹkan kan fún wa yẹn mi pé illiterate ni yín ẹ tó bá wà educated will be good part of education is part of they teach you now kí ni wọ́n máa ń sọ PK BK in school also they teach BK in school that Bible you understand me kí ni bọ́dọ̀ tún máa tún sọ nípa um, reality of life subject will not tó teach reality you understand me reality out of reality you you know you must be nice are you nice you are illiterate you are illiterate stuck one in you for you being wicked and torturing people and being ungrateful you are illiterate what do you learn education is you know you learn something and you deliver it to people what benefit what the country i mean the society can can can see and rejoice you are not giving society things to my jẹ́ no inú wọn now. you are not abatẹnjẹ ni wọ́n in náà ó lè a froster don't let me cause you what you want. Me gàgàgà tí bá about ọ̀sẹ̀ wá ṣìṣe mi tó wà yẹn o ọlọ́run aburú máa ṣe é mẹ́ẹ̀ tí bá sì ń bá ẹ ṣe mo kàn bá ẹ ṣe because i just telling you that i don't feel pain when you are abusing it that's why when many people when they abuse many people on my platform i don't i don't feel it a lot of people wọ́n máa wò pé ṣé mi ò ríran pé wọ́n ń bú àwọn ara máa ń ta mi tó bá lọ ń bínú pé wọ́n bú ẹ yẹn wọ́n máa máa bú ẹ sí ni ìgbà tó ń bú mi bú mi bú mi ìgbà tó tó stage kó sú wọn wọn ò bú mi tó bá bú mi sìn wọn ò bú mi ó sú wọn ni máa bú mi náà máa kàn sọ fún olúwa ẹni tí mi ò bá bú tó bá bú mi ẹ tó ń sanwó fún tó gbowó àtẹ tó ṣe kíní kan ẹyọ ìpẹ ẹyọ kan péré ni òkúta ẹyọ kan péré tí kò láyà títí dáfídì tó fi wá kò láyà tí máa rán sí ìgboro ló ṣe àwọn sọ fọlọ́run gbogbo ẹni tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí má dẹ̀rùn ṣe ọ̀rọ̀ yẹn ó ti lọ ó ti lọ lọ́nà àtẹ́gùn ìwọ tó bá ti ń ṣe máa ṣe lọ tábùrú bá ti jálù ẹ̀ lójijì faramọ́. bẹ́ẹ̀ tí ẹni tó bá ti ẹ̀ka abc tó bá mọ abcd gan pàápàá ṣe bó kàwé ni abc ni mo kọ́ mo kàwé mi bó bá di lọ́la màá kọ́ igi dìgbì. orin àbí ògbọ́ abc ni mo kọ mo ti mọ̀wé o bó bá di lọ́la màá kọ abc ìwà kà débẹ̀ nínú abd efg ah, no mo kà abd mọ <laughs> abc no abd e e ah, e f g h i j no mi ti rántí wọn jàre so ìwọ olórí burúkú tó ń sọ̀rọ̀ yẹn Mary Daniel sori pàṣírí ẹ̀ ti tún sí olófo gbogbo ẹ̀ ní bó ṣe play so relax o rí pé lọ́jọ́ tó ti pè é tíwọ́ náà tó gbà tó ṣe wàá sú ẹ tó wá ṣe wàá pé tó fẹ́ máa bùgá sáwà wá wojú tó bá fẹ́ bùgá wojú dáadáa ó ṣiṣẹ́ ń báǹkì ìgbà yẹn kó lè jẹ́ security ló ń ṣe bẹ́ẹ̀ yẹn lára SSO ló ṣe ń ṣètò wọn máa sọ pé kan wọn máa bẹ̀ pé kó wá járawọ̀ èmi táwọn yẹn gan tó bá dúró máa járawọ̀ wọn ni àbí yín máa ń wo má járàwọ ẹni tó bá ló fẹ́ já mi ràwọ má járàwọ ẹ dànù who be you who be àwọn tó bá nice tó bá ló wà educated àwọn tó nímọ̀ ọlọ́run àtọgbọ́n tó bá ríyàn tó bá go stress wá kàn pè ní pé what do you need bó o ṣe ní láti béèrè pé kí ló ní tó ti mọ̀ kó ní tó ní ìdí nǹkan wá kàn ní kó gbà àbí tó bá ti rí mi long time ẹ̀ wá kàn sọ pé ó kéé gbà sister mi tó wá sọ pé bọ́lá wà ṣé mo ṣe gbé ẹ níwọ àti tó sì lẹ́gbẹ́ láti mọ máa mi yàwé ìwakọ gábí gògò ṣóṣì. mi ò fẹ́ play mọ́ sí kí n ṣe torí nǹkan tó sọ mary daniel àbí mary gògò ṣú ọ̀dẹ̀. orí pé mo kàn fún ẹ ní alva àti mo kàn fún ẹ ní ìpolówó torí pé wọn mọ ẹ email ló ń send mo kàn dárúkọ ẹ ní nobody really knows you so that dẹ̀ promise láti share kí ni bá mi share bíi forty times kẹ́ni tó rí yẹn kó lè share fún gbogbo àwọn abiṣẹ́ wọn kán lè wò ẹnìkan sọ̀rọ̀ ẹ̀ tó bá tún ti share fún yẹn tó share ni kó tún share fún ẹbí ọkọ kó share fẹ́ bí ìyàwó gbéborin is my hobby olóòfò olórí parakata àwọn olórí gbàgbọ́gbàgbọ́ bí ọ̀nà kúrò dúró àwọn òlélẹ̀ <laughs> who be this. oṣù ti parí má jẹ́ fi kanra mọ́ ẹ o owó oṣù last month sísìn àti sọ̀tọ̀. Ah, kéèyàn wá ẹ̀ náìsí o. I remember nígbà kan báyìí tí mo ra perfume tí mo kó mo fẹ́ lọ máa ṣí ṣọ́ọ̀bù perfume sí Nàìjíríà mo kó pálí perfume rẹpẹtẹ hmm. perfume yẹn irú perfume yẹn kan wà bẹ́bà lára irú àwọn perfume yẹn Délé kó perfume olóhùn fẹ́ lọ tà ó tún kó fáwọn ọmọ ṣọ́ọ̀ṣì wọn níbẹ̀ mi ì rí kan gbà mo lórí burúkú àwọn olè instead of kan máa jẹ́ blessing wọ́n máa rí ipò ni. Reaper. Reaper. Say sure for the Reaper. Sure, sure, sure, sure. This person that say call himself. Anyway, me any problem pẹ̀lú mi ò lè ní problem pẹ̀lú orúkọ tó ń jẹ́ Daniel yẹn. Ẹ mọ̀ pé torí pé mo ṣe ń fi orúkọ bàbá mi that's orúkọ isami dáàdì mi gọgọgọ orúkọ isami dáàdì mi omi orúkọ orúkọ dáàdì mi wọ Sàdékọ́lá dáàdì mi ń jẹ́ Daniel ṣe ti yé ṣe ti yé mẹyìn Kọ́lá onímọ̀ṣe ń wò ńgbà míì tí máa ń dákẹ́ ó láwọn orúkọ kan tí máa ń dákẹ́ fún tí bàjẹ́ pé bóyá mo máa ń dákẹ́ fáwọn orúkọ yẹn nítorí pé wọ́n níbi tí wọ́n ń ṣiṣẹ́ lára mi ọlọ́run dáríjì mi irú àwọn tó bá ti ń jẹ́ yẹmí sìn ọlọ́run dáríjì mi mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa fọ́ọ̀lì lọ pẹ̀lú wọn déédéé ni wọn ò láìkì mi mi gò láìkì wọn <laughs> ó ti yé mary daniel jẹ́ kó rí ìyá ẹ̀ pé mo sọ fún ẹ nìyẹn mo jẹ wọn ni jẹ́ kó rí ìyá ẹ̀ pé ó ló máa ba péjì mi jẹ́ mi gan máa báyé ẹ̀ jẹ́ pé ládùúrà ọlọ́run lẹ́nu màá gbọ́ nǹkan burúkú máa ṣe é máa bẹ ọlọ́run tiẹ̀ aburú máa ṣe é Mama, máa sọ fún mi pé you spoil my page kí lẹ tún fẹ́ spoil nínú page yẹn kí lẹ tún fẹ́ ṣe you spoil the page because you, all of you believe that is my backbone do you know that ìgbà tí mo máa ń help yálà ya yín gbà yẹn nígbà tẹ́bi ń pàyà yín tí èbà àgùntàn yín nígbà tí ebi ń pa yín tí nígbà tí wọ́n fìyà jẹ yín tẹ́ ń jìyà jẹ yín torí ẹ̀ kí gbogbo èèyàn lè máa ń gbà lẹ́nu lógun tó bá gba ẹlòmíì lẹ́nu lọ́wọ́ ogun ìwọ ló máa fẹ́ forí ẹ̀ di ogun but you thank God for the good thing ṣé mo wà lórí facebook àbí facebook ti dáyé gbà yẹn nǹkan tẹ́ mọ̀ nìyẹn tá a bá gúnyán nínú ewé tá a bá sebẹ̀ nínú èpo ẹ̀pà ẹni tó bá máa yó máa yó tá a bá gúnyán nínú ewé tá a sebẹ̀ nínú èpo ẹ̀pà ẹni tó bá máa yó máa yó ṣègè mo wẹ kó ṣì ń wò mí báyìí o i wish kí n rí ojú ẹ kí n kọ́kọ́ fẹ́ kí n ṣe báyìí sí ojú ẹ kọlọ bá mi bù ìfọjú lù ẹ pátápátá lóṣì àwọn tẹ́rọ̀ wọ́n máa máa terrorize àwọn èèyàn ni wọ́n máa make sure pé wọ́n yín oppress èèyàn pa ni wọ́n á fèèyàn sínú the èmi kọ́ lè máa fi sínú depression No, mo ti send it back to you ìwọ tó bá porí mi níbi báyìí wàá kàn rí pé bí kí fóònù ẹ jábọ́ fọ́ kaburú kan ṣí ẹ ọlọ́run gbọ́ kì í ṣe rọ́ kó porí mi níbi ìwọ go and try it anybody bá ti porí mi níbi búburú máa bá ẹ kí ṣe wà mí ìporí èèyàn àbí ọmọ yẹn kí n mọ̀ pé ó wà ní Canada látọjọ́ tó ti pè mí three weeks yẹn bóyá ó rò bóyá máa máa pè òun ni mi ì pé mi ì tí ì rí tán kọ́lẹ̀ láti gbà yẹn ṣé ti yé mi ì pé ah, for what mo fẹ́ máa pè ìgbà tí mo fẹ́ wá Canada èmi àtọmọ mi lájọjọ wá àtọlọ́run mo dẹ̀ believe pé èmi àtọmọ mi àtọlọ́run we can do all things through Christ who strengthens us Only one will chase a thousand, two will chase ten thousand. That's what God promises. All of you will stand, you will stay so low like that. Ẹ máa hide under serpentine's enemy. Ẹ máa hide, hide sọ́dọ̀ rọ́ọ̀gì àti abẹ́ ilẹ̀ gbígbóná. Lẹ máa wá sọ̀kò sókè. Ìwọ tó tafà sókè tó yí bori. Wò, ilẹ̀ gbígbóná lo ma pa ẹ́ mi tó yí dóbo It's not because of I'm single. If you abuse me more, I play it for you. I blow your I blow your ass. I blow your head in the public. You crazy or something. I don't want to play it because of the boy. But that, that day also the boy he rude. He rude to me. What last mom I'm legbe. Oh rude to me. ní tí mo dẹ̀ sọ nígbà tí mo sọ̀rọ̀ nígbà tí mo pàṣẹ Olúkọ̀yà mo ní pé they should do correction because àwọn gbogbo àwọn people tó wà ní surroundings wọn yẹn they should try to kó fún àwọn tó bá ti fún àwọn yẹn lówó àtàwọn people tó bá wọn share lówó the story may not be outside like this wọ́n lè sọ pé kò sí anybody tó lè ṣe nǹkan fún ọ but today yẹn will be in the record for future purpose kó lè parẹ́ mọ́ náà but tó má ṣe record tó má ṣe writing sìn normally tó má ti ṣe writing do you know what will happen ọ̀rọ̀ right tó máa ṣe correction á wá override gbogbo ẹni tí sáwọn pípín yẹn bá sọ tó bá padà wá kàbá wọn yẹn bá tiẹ̀ ṣe pé wọn bá tẹ̀ máa bínú wọn wá rí i pé òkè wọn show good example wọn dẹ̀ show pé pastor ni so o lè sọ pé tó pọ̀ jù mí lọ́nà tó bá ṣe nǹkan fún mi kí n má tún lè ṣàlàyé nǹkan tó ṣe fún mi nígbà tọ́wọ́ mi ò bá ká ẹni pé kí n má tún lè ṣàlàyé nǹkan tó ṣe fún mi so that's why i'm not blaming all these ones and i'm not supporting anybody to steal ṣojie mi dey support kí anybody oppress anybody pa that's me for you and it's one of my philosophy this days here. I promise not to support anybody that I've supported before that are not supporting me. Because like people taking people for granted, I don't want anybody to take me for ride any longer. Mo kàn ṣí ẹ ni àwọn amúfàlọ́ mo fẹ́ lọ wádìí oríṣiríṣi ọjà rẹ ìbá máa rẹ́rìn sí mi jù bẹ́ẹ̀ kẹfẹ́ kí n comment sí yín i'm not going to mi ní comment sí yín ṣé mi jẹ́ ọmọdọ̀ yín ni you don't respect me i will be respecting you you don't comment under me you want me to be commenting under you you users use and dump. kí ló ṣe lè tó máa ń júmọ́ bíbá ìwà síwá yìí dé màṣá kí ló ṣe popularly known as the K1 the ultimate is a legend uh-huh ṣé àti ni ṣé ẹ̀sìn mi gbogbo ìjẹ́ kan wọ́n sẹ́ni sẹ́ni sẹ́kù sẹ́ni sí mi yorùbá ni ọ̀nà tí wọ́n máa ń gbà mọ ọmọ àlè láì ṣe ayé o. bí mo ṣe wà ní mo ṣe mo ẹni mary daniel yẹn one thousand of people mo dájú nílọ nílé wọn. Ah, ó tún ti sẹ́ni méjì lẹ́sẹ̀kẹsẹ̀ olóṣì ni ọ olóṣì ó fẹ́ máa gbé mi lẹ́mìí gbóná ìyá ẹ̀ ìyá ẹ̀ mi ì lè fẹ́ publicity yẹn mọ́ mi ì dẹ̀ ní delete ẹ̀ send more idiot tó bá bí ẹ dáadáa jẹ́ kí rójú ẹ̀ ń ta tó bá bí ìyá ẹ̀ dáadáa tí mi bá ní báyé ẹ̀ jẹ́ sórí social media yìí kò sí bó ṣe lè ba àkáǹtì mi jẹ́ tó mo ṣe máa báyé ẹ̀ jẹ́ ó dẹ̀ ṣe máa move yes tó bá bàjẹ́ lórí ibì kan máa lọ sórí ibòmíì bóyá lòun. Hmm, ẹ jẹ́ kó ṣì lọ jàre. ó sì lọ ló tún ṣẹlẹ̀ báyìí. gbogbo àwọn àwọn ministers yẹn tó bá ti di lọ́la kó wọ́n mú gbogbo wọn pátápátá káwọn náà ka new national item Nigeria. called Kano National as in Nigeria. Hmm. Hmm. <laughs> Ọ̀rọ̀nàdù ọ̀fẹ́kẹ́ ọ̀rọ̀nàdù ọ̀fẹ́kẹ́. Ọ̀dẹ̀ ẹ̀yin ẹ̀yin tẹ̀ kéré gan. Ẹ kéré sí nọ́mbà yẹ. Ẹ kéré si nọ́mbà yẹ. Ẹ kéré sí nọ́mbà ẹ̀yin eléyìí kéré sí nọ́mbà yẹ. Ẹ kéré ẹ ekere ẹ kéré ẹ ẹwẹ gan ni ekere ekere si sí o ẹ kéré sí nọ́mbà yẹn ẹ kéré sí nọ́mbà àwọn ọmọdé wọ̀nyí kéré sí nọ́mbà wa mo ní nọ́mbà mo tún ní ọjọ́ it's all about Facebook the first female female female blogger that blow a senator on this social media They are award gives to. Auto Bola. Hey. <laughs> Wo? My dear, so You know how many, I'm not kind of people that play voice notes, but I have thousands of voice notes you don't believe in my hand. You want me? voice notes you don't know. <laughs> but èmi ò kí ń penetrate kí n lọ máa báwọn èèyàn kí n sọ pé fúnra ara wọn ló máa pè mí ọlọ́run má ṣe wá ní ọ̀ká <laughs> àwọn yorùbá ló sọ pé ibi tí ọ̀ká bá jókòó sí lóúnjẹ tó máa jẹ́ tiwa bá jẹ́jẹ́ mi ni máa jókòó tí bá ní mi ò jáde gbà mí bàbá ni lọ́tọ̀ ń jà ibi tẹ́ ti ń wà mí ń jà lẹ́ máa ti kó sí kú <laughs> you understand what I mean do you get it Daniel <laughs> olórí ńlá. ọlọ́run àwọn ọlọ́run mi mọ nǹkan tí dáàdì mi ṣe fún mọ́mì tó ṣe fáwọn ẹbí àmì àwọn obìnrin àwọn ọkùnrin àgbákò ọlọ́run ẹlẹ́dàá mo gbàdúrà fún ọmọ mi obìnrin má jò ṣe àgbákò ọkùnrin o àwọn àgbákò ọkùnrin tó wà nínú ayé èyí tá a bá pàdé nílé ayé wa má jẹ́ ká ọmọ mi pàdé àgbákò àwọn ọmọ mi obìnrin àti grandchildren mi tó bá ti wá obìnrin má jọ ń ṣàgbákò àwọn obìnrin àwọn ọkùnrin ebú <laughs> àwọn ọkùnrin olórí láti ọ̀pọ̀lọpọ̀ orí mọ́kàn tó mi lásán tí ò sọpọlọ tó máa ń fọpọlọ orí wọn dàpọ̀ obìnrin ọlọ́run jọ o mo gbàdúrà ni o má jẹ́ ká ọmọ mi ṣàgbákò o. <laughs> àwọn àgbákò mẹ àgbákò mẹ àgbákò bá àgbákò ọlọ́run má jẹ́ àpàdé àgbákò tó bá jí láàárọ̀ kùtù tó sọ pé akọ́bà àdábá ọlọ́run má jẹ́ rí ọlọ́run má jẹ́ àpàdé àgbákò <laughs> àgbákò àwọn ọkùnrin àgbákò wọ́n wà lóde àwọn ọkùnrin ìrọ̀lẹ́ ayé end time perilous man yes when you see on your own sitting on your own they want to come and look for your trouble you don't hold their body they know they can't give you but they want to destroy you àwọn olóògùn kú ó tún lóun béèrè dálẹ̀ ló ṣe èèyàn. gbogbo wọn gbójú jáde pé kí n play voice note wọn gbogbo bí mo ṣe wọlé fóònù mi sí gbogbo gbójú jáde gbogbo ló wà ń bí àwọn ìkà ìkà of Africa nǹkan fábíríkà àtàwọn tó relocate wọ́n ṣèkà kò jẹ́ kankan fún wọn wọ́n ṣe burúkú kò ní wọn wọn ara ò fún wọn. òbú ẹlẹ́nu ńlá olórí pàràkàtà. olóṣèlú olóṣèdèdè aláìní tìjú very wicked souls wọ́n bá jalè wọ́n sojú lò wọ́n ṣèkà fóbìnrin wọ́n sojú lò wọ́n pààyàn wọ́n ṣèkè oríṣiríṣi nǹkan tó bá kà wọ́n wọ́n bá sojú lò ìkọ̀sáyé ló kó kọ́ wọn useless people. Hmm. wọ́n jẹ́ dúró wọ́n fẹ́ kí n sọ nǹkan tó ń sọ mi ì blọ́ọ̀gì ó lé àwọn tí mo fẹ́ blọ́ọ̀gì. <laughs> Ah, fẹ́ text message voice message la fẹ́. ìwọ tó tẹ̀ pé ẹ mẹ́rin Daniel yẹn send voice notes, by your voice note I will detect you àbí kò kàn tiẹ̀ send it by message I will detect you mo tiẹ̀ ti mẹ́ntó ní mo ti mẹ́ntó from Toronto lower. Toronto lower ẹni dẹ̀ ló mọ̀ yẹn náà kẹ̀dẹ̀ rí mo ti mọ̀ ṣó ti rí bóyá ń sìn báyìí tó ti láṣẹ ìwọ ló máa máa bú mi ti pẹ́ pé anyway bàbá dáríjì wọn tó pé wọn kò mọ nǹkan tó ń ṣe tó bá ronúkúwàdà ni tó bá ti ronúkúwàdà bó jẹ́ kó bá a fọ lórí dànù kò ṣe nǹkan <laughs> Ah! ah! máa jókòó mi jẹ́jẹ́ ẹ máa wá tọ́ṣọ̀ mi mi ti wá nílé rìkọ́ọ̀dù yín mm-hmm. that's tó bá jẹ́ pé ẹ yìí ṣe pé bóyá ẹ fẹ́ ṣèkà fún mi àbí tẹ́ ẹ kàn fẹ́ máa mi I won't do that for you yeah but you want to torture me I will do that for you for free. mo ti rìkọ́dù Wàsíù rí yeah kì í ṣe ẹ̀kọ́ gan mo rìkọ́dù ẹ̀ many times tí má ti pè báyìí àbí tó bá pè tá a bá fẹ́ sọ̀rọ̀ báyìí máa fi sí rìkọ́dìn ọjọ́ tó ti lè sọ fún BBC ní òsì Yorùbá ní public báyìí pòun rí mi pòun mọ̀ mi so ẹ̀rú èèyàn bẹ́ẹ̀ ni mi ní record ká lè mẹ́tò mi ì record ẹ̀ láti bá tiẹ̀ yẹ kẹ́kọ̀ọ́ lè mọ ẹni tó ń parọ́ náà méjèèjì kẹ́ lè pé authentic lèmi tí n bá sọ̀rọ̀ pa bẹ́ẹ̀ To bá gbé pé gbà fun, correct kò sí nǹkan kan kò duplicate nínú ọ̀rọ̀ mi abula Adalu, kò sí ń bẹ ó plain pa correct ni that's the meaning mi ò ṣe láti fi gbayì pé mo ń gbé voice èèyàn náà àkàìmọye àwọn senators tí mo mọ àkàìmọye àwọn ministers tí mo ní nọ́mbà wọn lọ́wọ́ did I ever some people have, have never I can never play their this thing excuse me Can you not be rìn now, but you must forgive one sin ẹ̀kíní ti bẹ̀mí rìn eh, vice president Nigeria yeah. I don't proud but some people don't marry voice note kó máa jọ wọn lójú ìwọ tó ọ̀rọ̀ tí má sọ mo sọ mo ti ríyàn rí náà tí wọ́n máa ríyàn lọ so that's it. tí gbogbo kílì yẹn bá ń jọ mí lójú ni oríṣiríṣi píṣọ̀ ni máa kó sórí mídíà kò jọ mí lójú náà. ìgbà tí mo wà ní South Africa president méjì ni mo rí face to face ìgbà tí mo wà ní Nàìjíríà mo ti rí àwọn president gbogbo abuja yẹn nígbà tí wọ́n lọ gbogbo àmì nìyẹn yẹn eh, bá ní tá a jẹ yẹn. Mm. ẹni tó bá wù wá tó bá many people will see they are human beings they are not ghosts. Mm. mo ti wà rí táwọn èèyàn kàn sọ pé i just adopt you i just like you you are too hardworking you are too pleasant you are too holy you are too let me tell you mo ti rí ọkùnrin kan bàbá kan rí ó wò mí títí títí ó wá ní ọmọ mi ti sùn ó sọ fún mi gbà ó ní kí n another story for another day ó ní kí n fi bàbá ọmọ mi sílẹ̀ ó ní tó bá jẹ́ pé owó máa fún mi lówó máa fẹ́ mi ó lówó gan mo ní God forbid ìgbà yẹn kò sí nǹkan lọ́wọ́ ẹ̀ kò síṣẹ́ lọ́wọ́ ẹ̀ àwọn tó ń lára àwọn tó tó kọ̀nẹ́ẹ̀tì mọ́ nàìjíríà tó ń tó ń di owó nàìjíríà mọ́ ni kì í ṣe rọ̀ and I, I know this person through one of my boss ọ̀gá mi tó ń ta mọ́tò kan kì í ṣe pé bóyá ó kàn introduce náà ìyẹn kàn rí pé ah má máa wa mọ́tò má máa gbé mọ́tò jáde má máa ṣiṣẹ́ ọ́fíìsì you know. èyí ni ẹnìkan máa máa ṣe wọn máa sọ kíní kan ẹnìkan wà kánádà bí o o ti lówó tó bá lówó ńkọ́ ó ní tèmi mọ tiẹ̀ ni ẹnì ẹnìkan tó tiẹ̀ wà ń bíbà ó tiẹ̀ tiẹ̀ onílé bí tó ti kọ́ sí o ti tó kọ́ mẹ́wàá irọ́ màní rúmàní palọ̀ náà ń gbé o wọn máa ní kọ́ máa rí sí òpó ẹ̀ kọ́ máa sọ fún ẹ pé ayé tí wọ́n dájú tiẹ̀ lọ àgbàtáyè tèmi dájú tí wọ́n lọ ń gbà yẹn tí wọ́n máa sọ fún mi pé wọ́n nídìí nǹkan máa pè wọ́n máa ní èló need okay meet me tomorrow and i will do it for them simple so táyè bá dájà ayé mi lọ tí bá sọ pé mo need owó ń sìn tó bá dájà ayé mi lọ help me now tó bá wà tó bá lè help èèyàn tó useless ò ní nǹkan tí mo tí mo ò lè fún mi ní nǹkan tí mo fẹ́ kí wàá la kọ ẹ kí là á kọ ẹ kí láǹfààní orógbó ẹ̀ tán jẹ́ ó pa kò láwọn oúnjẹ òkòrò kí láǹfààní ẹ̀ ó jẹ́ iye yarí ìkóbi tì mí. have a wonderful night rest so àwọn nǹkan tí mo play nípa àwọn pípù yẹn nípa ṣọ́ọ̀ṣì yẹn ẹ̀rọ kó àwọn pípù yẹn wọ́n ara ń kọ wọ́n màá kàn sọ fún wọn kó ń wá owó fún wọn kán dẹ̀ kán settle because. Uh, uh, nítòótọ́ Joseph ó rí ojú rere gbà lọ́dọ̀ Fáráò àti ní Íjíbítì ṣùgbọ́n nígbà tó tún tó time kan àwọn ọmọ èèyàn náà wọ́n gba àwọn ìran wọn wọ́n gbọ́ngbọ́n ilẹ̀ sí Íjíbítì dáadáa gba tó tún tó stage kan àwọn kan náà nínú wọn ọba kan tún jẹ Fáráò kan tún jẹ wọn tún dá wọn mọ̀ mọ́ ṣe ti yé bẹ́ẹ̀ yẹn ìyẹn mi pé agbára lè pààrọ̀ ara wọn ọ̀la kẹ̀dẹ̀yẹ àmọ́jọ́ tí bí èmi ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀. ẹlòmíì kì í ṣe owó ló máa wá tó máa fi kú kò ní sọ́fà owó ṣùgbọ́n kì í ṣe owó nìkan ló máa ń jẹ ìdáníyà bye for now a word is enough for the wise. कुछ ले जाए